adúpẹ́ fún ọlọ́wọ́ba ọlọ́wọ́ba tí ó tó kádàrà ìkójọ papọ̀ wa sí ayé tí a wà yìí ní dédé àsìkò yìí tó rẹ̀ sọ ẹ̀mẹ́ wa lórí ìlànà ahli di tí a wà ni ọba láti máa jọ́sìn fún àyàfi ọlọ́wọ́ba a sì jẹ́rìí pé annabi sallallahu alaihi wa alihi wa sallam ẹrú sí ọlọ́run bá ní òjí sí ọlọ́run bá ní àtọ́rà ní ọlọ́run bá anú ọlọ́run bá tí ó rà jẹ́jẹ́ tó ọlọ́run bá fún annabi sallallahu alaihi wa alihi wa sallam àti àwọn ará jẹ́ àtàwọn sọ̀hábà ìsàmójúkò fún wa látọ̀dọ̀ àwọn ọmọ ìyá tàbí kí n bẹ̀rẹ̀ láti rí pé àdúpẹ́ lọ́dọ̀ ìkánlọ́ àwọn ọmọ ìyá wa tí wọ́n ti ń bá wa bá ìbánisọ̀rọ̀ lọ síwájú ká tó dé torí kí àwọn ẹlẹ́bà máa ṣe àǹfààní lórí àwọn àsìkò wọn tó fílẹ̀ kí àsìkò náà kí ọmọ bà jẹ́ sí etí akálùsòkò lásán sọ abẹ́lọ́wọ́ bà wa sanwọ́ ní ẹ̀sàn ọlọ́ọ̀bá àdíkẹ́lá kọmọ́jì wọn ní ládàá àwọn ìgbìyànjú náà lẹ́yìn náà agbẹ̀rẹ̀ gbogbo àwọn ọmọ ìyá lápapọ̀ lórí pípẹ́dé tí apẹ́dé yìí ìkankan nínú àwọn alámọ̀rí dáẹ̀wà lórí ọ̀rọ̀ nínú ìlúwà ìkò náà ni àyànjú tí ó fa ìbíwọ́ díẹ̀ àbí ọ̀rọ̀ dáẹ̀wà nínú ìlúwà yóò sì lójútù bí yẹ́ sí pé dáẹ̀wà sàlàfíyà elé òun náà ni ó máa lọ ní gbogbo àwọn ààyè ibi tí àwọn afá súnnà fi ṣe dáẹ̀wà òun náà ni àwọn alámọ̀rí tí a ń yẹjú ilé tó fa kí a pẹ́ díẹ̀ àwọn akàlérò pé a pẹ́ tó báyìí ìkọta àgbèrò ni pé inṣàlọ́ sí a lè débí ní àsìkò lẹ́yìn tí a bá parí sọlátún asìs ṣùgbọ́n ọ̀rọ̀ náà ó tún gba àsìkò lọ́wọ́ wa níwọ̀n bá díẹ̀ sí tayọ ẹ̀yà áṣù ilé fa ìdíwọ́ díẹ̀ sí kí tí a ń bá lọ orílẹ̀ ni ọ̀rọ̀ nípa nawaqidul Islam àlàyé nípa kí láwọn bá Islam jẹ́ nítorí pé lè báyìí ó jẹ́ ìmọ̀ nípa ìpìlẹ̀ṣẹ̀ wa ilé tí ọjọ́ ọmọdé wa lórí láti kọ́ yìí kí a ma kí ní kẹtún bá ìsìláàmù wa jẹ́ ohun àkọ́kọ́ tó jọ ọmọdé wa lórí síwájú kátó mọ̀ nípa ìran àtàwọn kátó bá ìran jẹ́ ẹ̀rí pé kò ní bálàká ìmú nísì káfẹ́ wípé ẹbá ní kẹmọ sọ tó bà mú jẹ́ nìsẹ̀ yìí so èyí náà ẹ̀wọ̀n kàsáàmà kọ́ wọn ní ọ̀rọ̀ nìkan so ẹ̀rí pé irú àwọn èèyàn yìí àṣedédé pẹ̀lú wọn àrísàbòsí fún wọn yẹn so dábá ṣe ń kọ́ àwọn èèyàn ní ọ̀rọ̀ yẹn ní ká máa kọ́ wọn ní tọ́ba àwọn èèyàn jẹ́ kẹ́lẹ̀ bá jìnà sí nǹkan yẹn àti pé tí nǹkan yẹn bá ṣẹlẹ̀ Islam òun ni ìkọ́ wọn ní ìtọ́ba Islam

kèése bí ọ̀rọ̀ àwẹ̀ kèése bí ọ̀rọ̀ zaka kèése bí hajji ní islamu ti bẹ̀rẹ̀ kódà kèése òun ní nǹkan alákọ̀ọ́kọ́ tó mọ islamu lórí anábi ní búníyà ní islam ala khamsin wọ́n mọ islam lórí nǹkan márùn-ún alákọ̀ọ́kọ́ shahadati an ní nǹkan alákọ̀ọ́kọ́ tí wọ́n mọ islamu lórí ilé òun lọ́sọ̀ ìyàn bí mùsùlùmí òun ló dẹ̀ yọ̀ ìjáde fún Islam tó ó ní òkú alákọ̀ọ́kọ́ fún mi pẹ́ta bá fẹ́ sàlàyé ibi ẹ̀sìn fáwọn èèyàn níṣẹ́ níbo láti bẹ̀rẹ̀ jẹ́mà ibi òkú alákọ̀ọ́kọ́ láti bẹ̀rẹ̀ kíyàn wá jọ́ òkú alákọ̀ọ́kọ́ yìí kọ́bọ́sùkú ẹlẹ́ẹ̀kejì ẹ̀dàkùn irú dára wo ló ṣe ẹ̀rẹ́gbẹ̀ dára tí ó lójú jù agbẹ́kọ̀ọ́yìn kábẹ́kọ̀ọ́yìn lẹ́wọ̀n yìí sí káwá fún àdúwàlá ẹ́ àbíkápò kọ́rábù sọ́rọ́sùn bàfátíhà àbíkápò ìdúwó káwá bẹ̀rẹ̀ sínú kọ́ọ̀yìn láti rùkú rẹ̀ kábẹ̀ sí máa kọ́ àwọn ẹ̀kíkínẹ̀rù kíkí láti ìrùkú rẹ̀ ẹ̀dàkùn ẹni tó bá ma bí wọ́n ṣe ń kọ́ ìrìn lẹ́sìn irú dáwà ojú pẹ̀lú irú dáwà yìí nígbà tó fẹ́ ní kíkọ́ àwọn èèyàn ọwá bẹ̀rẹ̀ láti bí sujúd ọwá lọ bẹ̀rẹ̀ láti bí sujúd gbogbo alámọ̀ yìí pé irú ẹni báyìí ti pé níbi ìkọni ní ọ̀rọ̀ tó lóbi ìgbésẹ̀ ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ nìyẹn ìrún bẹ̀rẹ̀ láti fi tẹ̀kìrọ́ tó lè ṣọ́ àbí so bá ṣe wá máa gbé àlàyé ẹ̀ lọ nìyẹn ní sísẹ̀ tẹ̀lé so a máa gbé ní al'ahammu fal'aham bí ó ṣe pàtàkì ó ní àkọ́kọ́ tó jọ ọ̀rọ̀ yẹn lórí mùsùlùmí tọ́gbọ̀dọ̀ bọ́yí tọ́gbọ̀dọ̀ ma òun ilé sí ní nǹkan tọ́gbọ̀dọ̀ tí ọkọ̀gbọ̀dọ̀ lójútu náà nínú gbèsè ayé rẹ̀ síwájú kó tó lọ bọ́ sí ẹran kíkí kí ọ̀rọ̀ tó ń kí èèyàn kó tó lè máa ṣe láǹfààní tó lè a ṣàlàyé pé àwọn ba ìsìláàmù jẹ́ ọ̀nà ni àwọn èèyàn pín sí àkọ̀ọ̀bá ní wàwásà tó àwọn èèyàn wọ́n pín sí ẹgbẹ́ méjì àti àrígbùnkùn àwọn ìjọ ẹgbẹ́ ọ̀tún ìjọ ẹgbẹ́ òsì àti ìjọ aríngbùngbùn mẹ́tẹ̀ẹ̀ta ta nílẹ̀ nìyẹn kọ̀ọ̀bá ní wàwásà àwọn kan wà ní tọ́rọ̀kù àṣejù ẹ́ wọ́n wà ní kí ni ó àṣejù à ń pè ní abala àṣejù ibẹ̀ làwọn wà níbi ọ̀rọ̀ kílọ̀bà ìsìláàmù jẹ́ àwọn kan wà ní tọ́rọ̀kù tẹ̀kùnrin náà kọ àwọn wà ní abala àṣejù níbi ọ̀rọ̀ tọ́ba islam jẹ́ àwọn ọmọ náà lábára sí jù àwọn kọwárì jù àwọn ní ọmọ pèèyàn ní kéèkèrí wọ́n dẹ̀ máa ba islam àwọn èèyàn jẹ́ pẹ̀lú nǹkan tí òkú ń ṣe ìtọ́ba islam jẹ́ ẹ jẹ́ kí n fún yín lápẹẹrẹ lórí nǹkan tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí kọlọ̀bà ní kẹlákọ́lákùn kí ni a gbogbo aláti mọ̀ wípé ẹni tó gbé àsíá kápẹ mùsùlùmí kéfèrí lọ́wọ́ nílùú wáyìí jàbátá ni àríẹ̀kọ́ ni kọlọ̀wà kí ó sànú àfà náà kọlọ̀wà kó fí ọ̀nà máa àti àwọn ọmọlẹ́yìn rẹ̀ kọlọ̀wà ìkẹlá kó dákun kí àwọn bá wá ti tèlá ojú àfà yìí ní àná ẹnìkan sẹ́ndì ọ̀rọ̀ kan tí àfà jàbàtà àti kan nínú àwọn ọmọlẹ́yìn rẹ̀ tí wọ́n ìjọ sọ lórí fóònù ọmọ ẹ pé jàbàtà láti Ìbàdàn so wá ń sọ fún jàbàtà lórí pé òun gbọ́ wípé ẹ pé Ibn Ghazali Ibn Ghazali náà ìkan náà ọmọlẹ́yìn jàbàtà ní Ìbàdàn náà ṣùgbọ́n lọ́n ti sànú ẹ̀ èmi ò máa ẹni tó ń pè ní Ibn Ghazali ìtorí kò bá wa nínú àkídà àti 2011 làwá ti kúrò mbẹ̀ sẹ̀mọ̀pọ́dún méje sẹ́yìn nìyẹn gbogbo àwọn Ibn Ghazali Ibn Ghazali yìí àwọn òkúlẹ̀ bá wa ń bẹ̀ rárá lè létàwó ti ẹ̀dá wa mọ̀ so but ọlọ́run ti ṣàánú ẹni tí a ń pè ní Ibn Ghazali ọlọ́run ti ṣàánú ẹ̀ ní ìwọ̀nba díẹ̀ ó jẹ̀jẹ́ sí kó sì jàbàtà wá sọ̀rọ̀ nípa ẹni táwọn mí wípé òun ló fi ya kèfèrí jù lórílẹ̀ ayé kódà kèfèrí ẹjú ti di fìràáhùn kèfèrí ẹjú ti ti ìbìlísù lọ inna lillahi wa inna ilayhi raji'un ẹni tí mo sọ ìwá pé jàbàtà pé òun gbọ́ lẹ́kṣọ̀ jàbàtà wípé ó sọ wípé Ibn Ghazali kèfèrí ẹ̀fẹ́ ń gbópa ju títí àbúwò àwọn òṣèlú ń gbópa ju títí fìràáhùn ìbìlísù lọ olóòrùn yíwá takòlákà ìwọ̀n pé tààrí ẹ̀ náà lórí ilé ayé tó ṣe kèfèrí ju èṣù lọ tó ṣe kèfèrí ju ráhùn lọ àgbàtà àbájàbàtà ó sọ̀rọ̀ àbájàbàtà ní bóhùn ṣe wí ní ẹ̀ tó tọ́ kí wá lóde ó nítorí pé Ibn Ghazali ó ní ọ̀dà níbi wọ́nà lèrè níṣe só pé àwọn aláṣẹ ń kéjì ẹ̀dàkùn nítorí ìkanú àwọn àfá súnnà náà ní tí àfá wà lọ́yọ̀ kọlọ̀wà ní gáfà wá sí àfá kùrú yí dáadáa kọlọ̀wà kó jẹ́ kí wọ́n kó sí àlékọ́ àǹfààní wọn táwọn sí fáwọn èèyàn nínú àwọn tí wọ́n sẹ̀tẹ̀ tó túbá kó nú ti ju 2016 2017 fi àti tipẹ́tipẹ́ náà tí bá ti ní káfà kí gbogbo yìí àfà à ń fi ọwọ́ sọ́yà fún yí pẹ̀lú ìgbọ́lọ́wà kò sí ìlàpàjàbàtà lára fáàmù kò sí ìlàpàjàbàtà kan lára wọn torí pé tí ìlàpàjàbàtà bá ń bẹ lára wọn àwọn mọ̀ àmọ̀ dáadáa pípa ma kí làwọn kan tí jàbàtà dúlé lórí kí dẹ̀ làwọn ọ̀rọ̀ tí mọ́ ń sọ fún fi yapa sí àwọn ahlus sunnah wal jamaa'ah àfá aláṣẹ yìí bí tí mo bá débẹ̀ yìí pé wọ́n ní nítorí pé Ibn Ghazali ò pé àwọn àfá aláṣẹ kọ́lọ̀kọ́ wa sọ àfá ò pé wọ́n ní kéfèrí nítorí ẹ̀ Ibn Ghazali kéfèrí rẹ̀ gẹ́tù ju ti fìràwù inna lillahi wa inna ilayhi raji'un ṣẹ́rígbà tí mo ní mo wá rí wàláì èmi ò láti jẹ́ tí mo ti rìn láyé èmi ọ̀kọ́rọ̀ èèyàn tó lè bí jàbàtà rí láyé wàláì àdáwò gidi jàbàtà jẹ́ fún ọ̀rẹ́ àsìkò nàìjíríà lápapọ̀ ẹ́ nígbà táwọn ará egypt rí pàdáwò ni wọ́n ti ránṣẹ́ sí wa kọ́kọ́ mọ́ àdá nàìjíríà láàmú tó bá ní ìwọ́n wọ́n pé àwakọ́lá ẹni tó bá bímọ nípa wọ́n ti ránṣẹ́ sí wa nílé kama bá wàhálà wa yìí wàláì ẹni tí ó bá mọ́ jàbàtà ló mọ̀ pé ọ̀rọ̀ rẹ̀ ó burú jùlọ ìlọ́mù ní sọ́rọ̀ wàláì mú tọ́lọ́bà bọ́ra mú sí ń gbọ́n pé nítorí pé Ibn Ghazali ń kọ́ kò pé àwọn àfá aláṣẹ́ ní kéfèrí nítorí ẹni kẹfẹ̀rí Ibn Ghazali ló fi lágbára kìí ti ráhùn lọ ó ní bákan náà Ibn Ghazali gbà yí pé ọ̀rọ̀ ọmọ tí anábi Khadiru pa yẹn ọ̀rọ̀ ọmọ tí Khadiru mas'ala ta lè fi kàfárọ̀ ní kéfèrí pé a masalatun ijtihadiyya ni masalatu káwọn afá gbìyànjú lórí ẹni àrínà àwọn afá tán ní kéfèrí ni ọmọ yẹn a sì rínà àwọn afá tán ní ọmọ yẹn kọ́ kò fi ṣe kéfèrí so ibi tí Ibn Ghazali gbó sí nìyẹn pé àbọ́rọ̀ iṣẹ́ wá rírí ẹni tó wá sọ pé kéfèrí lọmọ yẹn a lè pè ní káfìrí pẹ̀lú rú nǹkan yẹn ìwọ́n tó bá dẹ̀ sọ pé mùsùlùmí náà ni a kà máa sàlàyé fún ọ ni a lè pè ní káfìrí pẹ̀lú nǹkan tó yẹ sọ yẹn àbájàbátá ní pẹ̀lú ọ̀rọ̀ yẹn náà ó ti di káfìrí pẹ̀lú ẹ̀

ẹ̀yin fẹ́ sọ pé torípọ̀ ọmọ kékeré anábì sallallahu alaihi wasallam sọ wípé ọmọ kékeré kọ́ kullu mawludin yulad ala al-fitra gbogbo ọmọ pátá wọ́n bí sínú islam lórí àdámá tó dáa ni wọ́n bí gbogbo ọmọ sí wọ́n bí wọn lórí fitra ni wọ́n bí wọn lórí àdámá tó dáa ni so pé ọmọ kékeré gbogbo ọmọ náà bí bẹ́ẹ̀ ẹ̀yin tí wọ́n gbàgbé wípé ìgbàtí ìyàwó àyíṣà rọ́bí ọlá ìhà tó rí ọmọ kékeré kan tó kú àyíṣà wá ní ọ̀sọ́rù mi náà sọ̀fẹ́rì jẹ́nà ìkan nínú àwọn ẹyẹ àjẹ́nà lọmọ ìyọ́jẹ́ yàtọ̀ fún pé ọmọ àjẹ́nà ni kódà nínú àwọn ẹyẹ tí ọmọ ọrọ̀ kíríká àjẹ́nà lọmọ ìyọ́jẹ́ anábì ní àwọ̀gbẹ́ ọ̀dárí àyíṣà àà mọ́sọ̀ bá yẹ̀ máa in tó àyíṣà wá sọ pé ọmọ tá ń wú yìí ọmọ kékeré ni lam ya'mal sharra qat kò sí aburú kan níláyé kódà wà lam yudrikuhu kódà àsìkò tí a máa kọ aburú lẹ̀ fún ọ̀bá ń lé ayé tó fi kú kí wá ní àfilé lè sọkọ́ ma ìjẹ́nà ní ọmọ tí ó ọmọ kékeré ẹgẹ́ láwọn ìjàbàtà tí ń sọ ẹ̀ náà ọmọ kékeré yí ẹ̀dí ọ̀nà sáà ha wàláyé burúkà àgbákò ní yíò wàláyé àgbáyé tó kàfàrọ ọmọ kékeré yé èmi orílù ti yìí rí o wáyá kí ni àwọn ha dídé yé dídé dé yé yẹn tí ń fa okùn wọn tí ń fa tí ń fún wọn bí so gbogbo yẹn ìhàlẹ̀ lásán ni wọ́n ìgbésẹ̀ rí anẹ́bí wọ́n sọ fún ìyàwó àyíṣà pé in tó ń wí ó lè jẹ́ pé in tí ó ṣẹlẹ̀ sọmọ yẹn lọ́jọ́ gbẹ̀rẹ̀ tí a máa yàtọ̀ sí tó ń wí yẹn anẹ́bí wọ́n ni inna Allaha khalaqal jannata wa khalaqa laha ahlaha wa hum fi aslabi aba'ihim pé mọ̀ wípé ọlọ́run bá àdékẹ́ láti dá àlìjẹ́nà ọlọ́run sì dá àwọn tí ó gbé ká tó délé ayé lọ́lọ́run bá àdékẹ́ láti mọ ọmọ náà tó àlìjẹ́nà kọ́dàrù nìyẹn إن الله خلق خلق الجنة أهلا خلقهم وهم في أصلاب آبائهم رواية ميتونية إن إن الله خلق للجنة أهلا خلقهم لها وهم في أصلاب آبائهم Ọlọ́run bá ní kẹlá dá àwọn ọmọ àlìjẹ́nà Ọlọ́run bá dá wọn yìí nígbàtán wà ní bàrájì bàbá wọn wà kọ́lákọ́lì náàrí ahlan kọ́lákọ́hùn láhà wáhùn fi asìlábi àbá ìhìn ó ti dá àwọn ọmọ náà àwọn kèfèrí ó dá wọn ipọ́ ma náà ní wọ́n ma jẹ́ nígbàtẹ́ ti wà nínú bàrá ìyàwó kódà síwájú kan tó dá ìdíbọ́ ma kéfèé lẹ́ ń sọ alẹ́ ni tí ò tí ìdáyé gan ọlọ́run bá ti dá kọ́ ma jẹ́ náà ní ọdígbà wà ní bàrá ìyà rẹ̀ àti bàbá rẹ̀ ni wọ́n jẹ́ nígbà tó wà ní bàrá ni ẹjọ́ ọ̀dá sábà yìí ẹ̀dàkùn irú ọmọ bẹ́ẹ̀ tó bá wá so ó túmọ̀ sí pé ká sọ yí pé wọ́n lórí pétrọ̀ ìyẹn ò túmọ̀ sí wípé ọmọ yẹn ò lè jẹ́ kèfèrí kódà nígbà tó wà kékeré yẹn kò yíba nìsì bákan náà nínú hadithu táwa nínú ọ̀rọ̀ ọmọ tí Khadiru pa yìí ó wá wá nínú hadith tó wà ní Bukhari anábi sallallahu alaihi wasallam sọ wípé ọmọ yìí túbí ayá ọmọ túbí ayá kafiran ọjọ́ tí Ọlọ́run bá ń dá nígbàtá ti wà ní bàrá àjí rẹ̀ tọ́lọ́wọ́ bá ti ń dáa lọ́lọ́wọ́ bá níkẹ́lá ti dáa ní kéfèrí ẹjọ́ ọ̀nà sáwọn ìsìn ó kílẹ̀ wípé ọmọ yìí kéfèrí ni adẹ̀kún wọ́n sàlàyé pé ibn Sayyad ibn Sayyad láti Yahudi tí Ànábì sallallahu alaihi wasallam tó fẹ́ kú tó tánàbí sallallahu alaihi wasallam tó ń gbé ìsìláàmù sí lẹ́nu tó gbé ìsìláàmù lọ bá tó ní kí ọmọ yìí kó túbá kó ṣe ìsìláàmù tí ó wójú bàbá rẹ̀ tí bàbá rẹ̀ ní kó tẹ̀lé bàbá Qasim anẹ́bí sallallahu alaihi wasallam tó ma yí padà gba islam tó yí padà kú kí lẹ́bí sọ anẹ́bí ni alhamdulillahi alladhi anqadhani anqadhahu bi minan nar mo dúpẹ́ fún Ọlọ́run bá tó fi ní yọ ọmọ ikú nínú náà ọmọ kékeré nípa ẹ̀dàkùn tí kèé bá ṣe kèé fèrí tẹ́lẹ̀ kí lẹ́nà ìsọ̀lọ́ sọ́lá lẹ́dẹ̀ ń sàlàyé islam fún sí tí yẹ gbọ́nà mọ́ sọ pé kí mùsùlùmí gba islam kí ẹ rí mùsùlùmí báyìí kọ́ wá tó ní kọ́ gba islam ó tó bá gba islam tó wá kú ẹwà nítò ọdún pẹ̀mọ́kúnpẹ́bọ̀nà àtàwọn ẹ̀rí ní bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ so túnmọ̀ sí pé ọmọ yìí gan rẹ̀ láti bó ṣe wà ń kékeré yẹn kèfèrí lọmọ yẹn ìmọ̀ tí ànẹ́bì Mùsá wá mọ̀ ní ìmọ̀ tọ́nà ọba àdékẹ́lá fi ma kọ́dìrù nípa pé kèfèrí lọmọ ni kọ́dìrù fi pa nítorí pé inú kọ́dàrù ni èyàn ò lè mọ̀ àyàfi ká wáhìdì nìyẹn lọ́wọ́ bá kọ́dírù láwọn kan fi sọ wípé kọ́dírù kò pọ́síbà fi kọjá nẹ́bí ọlọ́wọ́ bá nítorí pé kọ́dírù ń gba wáhìyù tí ò bá gba wáhìyù báwo ló ṣe mọ̀ rí ọmọ yìí kèfèrí ni ó dẹ̀ sọ nígbà tó parí gbogbo ìrìn àjò rẹ̀ tán ó ní wà máa fa amri ó ní gbogbo tí mo ṣe ní ìṣe mi ọlọ́run ọba ló ṣe kíni lọ́pàá mi so àwọn nǹkan ní gbogbo tó ṣẹlẹ̀ sí kọ́dírù yìí ó jẹ́ kó yọ wípé ànábì ọlọ́run ọba ni torí àwọn nǹkan kò sí ìbá ìsìn so nínú nǹkan tó ṣẹlẹ̀ sí Khadiru ni pé ó nímọ̀ nípa pé kéèfè rí lọmọ yẹn tí a wá rí nǹkan tí Khadiru fi pa ó ní pé láwọ àṣà tọmọ yìí bá tún wọ́n dàgbàre eré búyàn ní mọ́lọ́hun nìkan mọ́ la áhùhakọ̀ àbàwẹ́ ihi tòhìyánẹ́ wà kúfùrọ̀ yóò tó kó kúfùrọ̀ àti tòhìyánẹ́ bàbá bàbá wàlàwà àṣà láwọn jàbátá wá ní tó bá dàgbà yọ́ wà jíkẹ fẹ́ rí ebi láti pé kí mo ti rìn láyé ìrúrú òjòrò kéwú tútù báwọn níláyé tó bá wà láwọ́ aṣà tó bá bàlágà ní wà láwọ́ aṣà àtorí ọlọ́run afájàbàtà ẹ̀sì bẹ̀rù ọlọ́run ẹ̀sì bẹ̀rù ọlọ́run ẹ̀sì bẹ̀rù ọlọ́run wà láwọ́ aṣà tó bá wà bàlágà làhárọ̀ bọ́ ìtòkè yánẹ́lù àkúfọ̀ ẹ wá sáà bàbá rẹ̀ àti yá rẹ̀ díkẹ̀ fèrí gbàun lòun náà wá díkẹ̀ fèrí níbo ni yán wà nínú kéwú wọ́n ń sọ tí ó padà sí àwọn ni nítorí pé wá sáwọn òbí rẹ̀ bá ni ọlọ́ọ̀bà ní káyẹ̀ pa láti ẹ̀kọ́ sí kọpa ọmọ ẹ̀ ní kékeré kọjú òun nìkan wọ́n wá ní ìka ẹyọkẹ̀ yìí o àfi ká gé bá àbá ti gé yókò báwọn yòókù ẹ̀dẹ́kùn ká gé ìka òun káwọn méjèèjì káwọn mẹ́rin yòókù lálàáfíà lọ́dá ní àbí ká fi ká ẹyọkẹ̀ ẹlẹ̀ kókó bá mẹ́rin tó kù ẹ̀rì pé fatuwa lẹ̀ ti pàtì e ni àbí fatuwa nìyẹn ẹgbẹ́ kẹyọkan kó má tẹ́rí bú bá ìkàtọ́pọ̀ nítorí pé tí òfó bá ma lórí kẹyọkan ọmọ sí kí ni ọmọ sí fèrè máa ju kí òfó bá gbogbo ìkàtọ́kù lọ àìbẹ̀kọ́ ni ta ni ọmọ yí pé kán gé kẹyọkan ó kú yẹjú kọ́ padà kó bá gbogbo ka yókù lọ ṣé bí wọ́n fẹ́ gé tẹ́bí kẹyọkan náà fẹ́ gé tẹ́lẹ̀ wọ́n padà wá gé gbogbo káwọn kódà tí ọba padà sọ́ra wọ́n padà agé gbogbo owó pátápátá ẹjọ́ nàzán torí pé kò tó ní mọ lórí àwọn nǹkan ọmọ ẹnìkan wọ́n padà sọ pé tó tí ó ti wá ṣe tẹ́lá yìí ṣéka tó gé gbogbo àríká bílẹ̀ kọba gbogbo wọ́n jẹ́ ẹjọ́ nàzán òun ní nǹkan tí kọdúrù ṣe ń bẹ̀yẹn tọ́lọ̀ bá nìkan lápá aláṣẹ so mo kàn fẹ́ mú àpéjúwe wá kẹ́ wo bí àwọn èèyàn ṣe ń pè yẹn ní kéfèé láwùjọ ìwọlọ́yìn ọlọ́run bá ó jẹ́ nǹkan tó ń bá yẹn nú jẹ́gẹ́ kí ẹ sọ pé nítorí pé Ibn Ghazali sọ wípé mas'ala yíẹ ṣe mas'ala ta kìí sọ̀rọ̀ ta lè fi kàfàrọ̀ yẹn nítorí Ibn Ghazali ti di kèfèrí kódà tí kèfèrí ẹ̀ tó gbọ́nà di ti Fir'aun àti Ìbílísì lọ tí ń gbọ́rí láyé wàlá pẹ̀lú confidence àfájà ẹrù ó ti bá àfájà bàtà ẹrù ó ti bá yí nítorí Ọlọ́run bá àfá yìí torí Ọlọ́run tó gbogbo àwọn àṣejù báyìí wallahi wallahi àwa ò fẹ́ àfẹ́ rárá tí wọ́n ṣàṣejù níbi ká pè yẹn kéfèrí nìyẹn ara wọn akọ́rọ̀fù sáàlì tí mo sọ fún àwọn wà ní kọ́rọ̀fù tẹ̀fúrí àwọn wà ní abala àṣẹ ètò ní ká pè yẹn kéferì àwọn sọ pé kò sí téèyàn lè ṣe láyé ẹ pé yẹn kéferì

ọlọ́run náà náà fi kéwú ó fi lálà ṣe jàrà tàbà láì inú àwọn tí inú àwọn kíní ẹ̀nà tí mo ń gọ́ ó ní sàbẹ̀fẹ́ mi sì máa ń gba kọ̀búrù síkọ̀ tèmi mo ń gba kọ̀búrù síkọ̀ wà láì mo rẹ́rìn mo fẹ́ lè tọ́ ara ń bẹ̀rù ibi tínú mi ti bàjẹ́ ó tún sọ́lẹ̀ tọ́ famílẹ̀rì mo ń gba kọ̀búrù síkọ̀ wà láì tí sọ yẹn ọta kò kí láti lọ́jọ́ sunday in tó wí náà nìyẹn o ìgbàtẹ́ tó pè lórí fúnmù e mẹ́gbà kọ̀búrú síkọ̀ tẹ́mi o mẹ́gbà kọ̀búrú síkọ̀ kọ̀búrú síkọ̀ ó fẹ́ sọ pé ọyẹ kọ́ sọ pé mọ́ mẹ́gbà kọ́bárù síkọ̀ ó ní mọ́ mẹ́gbà kọ̀búrú síkọ̀ àpéjúwe o mo lè mú wá tó lè yé dáadáa náà o kí mo lè fi mo lè fi kí ni mo lè mo lè mú wá fún tó tí tẹ́yìn gan mọ̀ pé wàláì bí ya wèrè ni ẹjọ́ ìjábá yìí sì ọ̀rọ̀ bí pé ẹmọ̀ wípé sẹ́ni tó sọ̀rọ̀ yìí ṣe ògbédè ní àbọ́yàwèrè ẹjọ́ ọ̀rọ̀ sáwọn ìdí so bí ìgbé pé ẹmọ̀ pé ọ̀rọ̀ tó takò látàyè gan pátápátá in tí ìrántí àpéjúwe bóyá mo lè padà rántí àpéjúwe honestly speaking ọ̀rọ̀ yẹn ó ti ọ̀rọ̀ yẹn ti jẹ́ gíjù òkúlẹ̀ ẹ̀fà ń bẹ̀ ni pé àfájàbà tó sọ wípé àwa sínìfù táwà tọ́rọ̀fù táwà ní tọ́rọ̀fù ẹni tí ó sọ wípé kò sí sẹ́rí àwọn tábá wà nínú tọ́rọ̀fù yẹn tábá wà lágbára yẹn àwọn mùrùjíà nìyẹn àwọn aláṣẹ ètò nìyẹn àwọn aláṣẹ ètò nìyẹn wọ́n sọ yí pé kò sí nǹkan kan téèyàn lè ṣe láyé ẹ́ tẹ́ fi lè pè ní káfíọ̀ so ìgbà ìdí tábá wá rí èèyàn tí ń pèèyàn ní káfíọ̀ wọ́n wà wọ́n sọ pé yóò sì gbà pé tóhun sí ọlọ́yẹ́ gbogbo èèyàn máa ṣe tó bá tí wá lè ṣe ju ti ẹ̀ lọ tó gbà pé òun lòun dúró dédé aláṣẹ tó ní o bẹ̀tọ́ gbà pé òun lòun dédé sẹ́gbùgbà tó ti rẹ̀ pé òun lòun dúró dédé yẹn ẹni tó bá ti lè ṣe tayọ tó ṣe yọ́ máa rí kó ti ṣàṣejù ní àbí bẹ́ẹ̀ lẹ́rẹ̀ aláṣẹ jù náà òun náà máa fojú wo gbogbo ẹnikẹ́ni tí ó bá ṣe tó ti ń ṣe gẹ́gẹ́ bí aláṣẹ ètò torí pé orí kóhun lòun dúró dédé tó bá ti wá lè ṣe tóhun ṣe báyìí àti ètò lòun ṣe yẹn òun ṣe in tí ò tó ń tọ́ yẹ kó ṣe nìyẹn nítorí pé òun ṣe nǹkan tóhun wà lórí ẹ̀ torí pé orí rẹ̀ kóhun dúró dédé méjèèjì rẹ̀ kìí sí manhajjú alìsúnnàtò jama'a akọ́rọ̀fù fàálì òun ni afẹ́ kí gbogbo wáwà òun sheikh fauzan rahimahullahu ta'ala a ah, hafizahullahu ta'ala a da sọkún rahimahullahu na a tẹ́ tó wà láyé àjọ́ jẹ́kú kọsẹ́ tí ò ní di rahimahullahu ba kò dẹ̀ tẹ́ tọ́nà wà lẹ́gbẹ̀lẹ́ òkè ìbá rahimahullahu náà akọ́rọ̀fù fàálì àwọn ìjọ ẹlẹ́ẹ̀kẹta tẹ́wà níjọ àrin gbogbo táwà fẹ́ ká wà lórí ọ̀rọ̀ tí mo fẹ́ kà kálọ̀wọ́ page 26 nínú ọ̀rọ̀ nínú durusun fi sharhi nawaqidul islam durusun fi sharhi nawaqidul islam mú mọ́mọ̀ mọ́ sàlàyé ilé báyìí nítorí ẹntọ́wà fẹ́ yẹ̀wò bọ́yá tá ń kà yìí bọ́yá orí bẹ́ àbí òrí tẹ́ntò tán nípa àwùjọ tá a wà yìí àwùjọ tó yẹ sí pé ìrújú pọ̀ gidi gan ni àwùjọ tó yẹ pé àwọn èèyàn ti ń da ẹ̀sẹ̀rú máwọn èèyàn lójú gan ni gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ tíráì láti wà lórí manhajj alùsùnà wọ́n ti tán àti pè lálásẹ̀jù pé ẹ̀ jàbátá ni jàbátá èdè ìsẹ́lára ẹ̀ ní kíníkan ò tí ì ṣe kíníkan ni so sáà wá sí torí pé kẹ́ sọ pé jàbàtà kanra wa a mọ̀ wá sí tí ó yẹ ká ṣe lérí nítorí kẹ́ lè bá a mọ́ sọ pé jàbàtà ò tán lára wa a wà bọ́ sínú àṣẹ ètò a kalla walla torí a àṣẹ ìsìláàmù yìí nítorí tí ẹ̀ sí ọ̀nà sáà àwa ń ṣe nítorí àti please ọba tó dá wa ni a dẹ̀ ń ṣe níbàmú sí ìntọ́wà lákọọ́lẹ̀ táwọn sálàfù wà lórí ẹni so ìbíbẹ́ mi sàlàyé pé tó bá dàbí kọ́rọ̀ manhajù fẹ́ rújú bẹ́yìn ẹ̀nà wà bí inákún kútùbù sálàfù àwọn tíra àwọn sálàfù ń bẹ láàrin wa tàà lè jọ gbéyẹ̀wò ìjẹ́ tó sọ yìí tí mọ́ hajjú sálàfù wà lórí àbí òsì lórí ẹ̀ kí o sí kó sí táàmà wá bára ní lókọ jẹ́ àkànjọ gbé tíra jáde ni ẹ̀tí ọ̀nà táàmà nísì sí táwọn sí tó ń sọ yìí láti jù ní àbáte tó ibo lẹfẹ́ sọ náfà àwọn àfá àwọn yìí náà sí náà nísì tó náà ní ahlus sunnati وهم وسط بين المذهبين wọ́n ní àwọn tọ́rọ̀fù ẹlẹ́ẹ̀kẹta àwọn náà ni ahìlùsúnnàtí wal jama'a wọ́n láwọn tọ́rọ̀fù yìí àwọn ni wasatun bayna al-madhhabayn wọ́n wà láàrin gbogbo láàrin ojú ọ̀nà méjèèjì ta ti kà sí iwájú yìí nínú àṣètò àtàṣejù bayna al-madhhabayn madhhab al-murji'a ọ̀nà táwọn máa ń gbà ní pé wọ́n kó gbogbo ẹ̀rí jọ papọ̀ wọ́n lo gbogbo ẹ̀rí lápapọ̀ ni wọ́n kí ń lo apákan ẹ̀rí kan fi kanlẹ̀ yajma'una bayna nusus wọ́n kó gbogbo ẹ̀rí jọ wa yaqulun wọ́n máa sọ wípé innal kufra fil qur'ani was sunnah yanqasimani ila qismayn nígbàtà má kó gbogbo ah, ìwà kèfèrí àbọ́rọ̀ kèfèrí àbádìsọ́kà kèfèrí nínú al-Qur'an àti nínú súnnà nígbàtà gbogbo àwọn ẹ̀rí tó wá fún àríkọ́nà méjì ló pín sí ọ̀nà méjì lárí tó pín sí kufrun akbaru ìkan bẹ tó jẹ́ pé ìṣẹ́kẹ̀ èfèrí tó tóbi ni a rí àwọn ẹ̀rí nínú al-Qur'an àti nínú súnnà tó fi hàn wá wípé irú àwọn kẹ ìṣẹ́ kúfùrù a rí àwọn nǹkan kan ní al-Qur'an àti ní súnnà tí wọ́n pè ní kúfùrù ṣùgbọ́n àwọn nǹkan ya rí pé kò gbéyàn jáde kó ní Islam a jẹ́ pé kúfùrù ni wọ́n ṣùgbọ́n kúfùrù kéékèèké ni wọ́n a ní sọ pé wọn kìí ṣe kúfùrù ṣùgbọ́n a ní kúfùrù tó Islam ni wọ́n nítorí pé wọ́n fẹ́ lo gbé ni kúfùrù ẹ̀rí ọ̀wà gbé sí kó yọ Islam ayẹ́bẹ́ká dúró sí ẹ̀rí ẹni kéyí tí ẹ̀rí pè ní kúfùrù káwà náà pè ní kúfùrù ìdájọ́ tó wá fún ní pé Islam káwà náà fún ìdájọ́ yẹn ẹ̀rí ni tí pẹ̀lú pé kátó fẹ́ pọ̀ bápọ̀ ẹ̀rí káfẹ́ lo ẹ̀rí gẹ́gẹ́ bó ti yẹ ká lò tí ẹ tọ́lọ̀ bá pè ní kúfùrù ni sáàdẹ̀bí pè ní kúfùrù ni ẹnu tàwa náà gbà láti pè ní kúfùrù ṣùgbọ́n kí ni ìdájọ́ àlọ́dọ̀ ọlọ́run bá tànẹ́bì sọ́lọ́sọ́lọ́m sí wọ́n ba ìsìláàmù jẹ́ a kò ba ìsìláàmù jẹ́ ajẹ́bẹ́ kúfùrù kékeré nù sí eléyìí ba ìsìláàmù jẹ́ ọba ìsìláàmù jẹ́ ajẹ́bẹ́ kúfùrù ńláńlá nìyẹn báwọn alùsùn náà ṣe ń ṣe nìyẹn wàṣírkùn akbar wàṣírkùn akbar wàṣírkùn asghar

kèése nítorí pé mutí àmọ́ nítorí pé ìtọ́nà wọn bá pèlé wọ̀ òun pèlé tọ́ ó ti ṣe kèfèrí pẹ̀lú àyà Kùránì nìyẹn ibi tí kúkúrú ẹ̀ ti jáde nìyẹn pé ó pe ọ̀rọ̀ náà bá nírọ́ ó láyà láyà ìtọ́nà bá ní kèése ẹ̀tọ́ ó lẹ́tọ́ ni èyàn ṣe zìnà ọlọ́mọdé àárí ọlọ́mọdé wà lórí zìnà ìwà burúkú gbà ní kódà zìnà bí tí ìdájọ́ rẹ̀ lágbára Islam ẹni tó bá ti ní ọkọ rí àbó ti níyàwó rí kódà kọjá pé wọn ọkọ ò sí ní irú ẹni bẹ́ẹ̀ tó bá yìí ṣe zìnà kẹrìmọ̀ tí zìnà lágbára dé kámọ́rò pé mo sọ pé zìnà fúyẹ́ alẹ́kọ̀ọ́pá ni ẹmọ bá ṣe lẹ̀kọ̀ọ́pá ni ìwọ́nẹ̀kẹ̀ imagine tó bá ṣe irú ẹ̀rí ṣe jù rẹ̀ wàláì ìwọ̀gbọ̀n ààrí mọ́lẹ̀ pátápátá láì gbogbo ara yóò wá kú erí kódà tí wọ́n bá ti lẹ̀kọ̀ pààyàn gan kẹ́kẹ́ lè yàn mọ́lẹ̀ kọ́ wá kú erí lásán ìnira ní àbídẹ́kùn wọ́n wá sọ́kò pa bí èèyàn tẹ́ bá ṣe irú ẹ̀ fún ẹ̀dàkùn tí irú kan bá ń só fúyẹ́ só kéré ẹ̀hẹ́ ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ sóyàn ìjáde kó ní Islam àárín àwárí torí pé àwọn alùsù náà ní kìí sínú ìjáde kó bẹ́kẹ́ yọmọ́ ṣe jìnẹ́ ní gọ́mọ́ ṣe jìnẹ́ ní tí torí káwà lè mú ìnà lè àwà fún ìdájọ́ tọ́lọ́ ọmọ òkun bí alùsù náà kìí sàfihàn láyéláyé a sọ pé bí ìdájọ́ kìí ṣe rí lélẹ́yìn fẹ́ lárí ti ṣùgbọ́n kò yọ ìjáde kó ní Islam so jìnẹ́ nìsìn kọ̀yọ̀ jáde kó ní islam ẹni tí ò bá dẹ̀ tí níyàwó rí kò lọ́kọ rí bẹ́ẹ̀ ni ò níyàwó bẹ́ẹ̀ ni ò lọ́kọ kò nílé tó bá ṣe jìnà kí láṣe fún tọwọ́ bàbá ẹgbà ọgọ́rùn-ún tí a bá níta bá wá bẹ́ẹ̀ nẹ́ lẹ́gbà ọgọ́rùn-ún yìí a nílọ wá ẹgbà kan tí ọ̀gbádùn ẹgbà tó gbádùn dáadáa bí àwọn bí àwọn wáyà 2.5 yẹn àwọn kébù wáyà yẹn a wà wá ẹni tó lápá tí ò sì ní sàánú rẹ̀ wàláì bọ́lọ́wọ́ bá ṣe wí nínú sọ́lọ́tù nóòrùn ní ẹwọ ọlọ́wọ́ bá ní tẹwà fẹ́ ẹ̀nà wọn ẹ mẹ́sànú wọn wọn ẹ̀nà wọn bí kúkú bí yíyẹ ni kódà wọ́n bá kú ma yẹ́ lọ́wọ́ níbi tẹ́ẹ̀tì ń nà wọn ní ọ̀nà pa o nígbàtọ́wà ṣùgbọ́n kèrè pé wọ́n ọmọ wá nà níbi ẹ̀wọ̀n bí tó ti mọ̀ pé bí ẹgbá bá bá lẹ́ẹ̀mejì ń bẹ̀ yóò tọ̀tara ẹ̀kọ́tàrí kìí àmọ̀ ọpa ẹ̀yàn ní o ẹ̀tí ọ̀nàtàn ẹ̀dàpọ̀ ẹ̀wọ́ ewu ló rọrùn nínú gbogbo àwọn ìdájọ́ yìí kò sí kẹ̀kan nú ẹ̀ tó rọrùn àtẹ́lẹ̀ tí yọ jẹgba ni àtẹ́lẹ̀ yìí tí wọ́n rí ẹ̀mẹ́lẹ̀ tó lẹ́yìn ló kò pa ni zinawari nínú nǹkan táwọn student fi ń najú ọlọ́run bá lè kí lọ sàánú ẹ̀yìn student yìí wàlá ẹlòmí inú wọn àwọn couples life wọ́n ń gbé hmm? wọ́n ti jáde kó lábẹ́ òbí ọkùnrin àtọ́bìnrin wọ́n àjọ gbalé pọ̀ sínú yàrá kan náà wọ́n wà láwọn gbé couples life ẹ̀rí àgbákò láyé nítorí pé wọ́n láwọn kan tí wọ́n ṣe wọ́n dẹ̀ nípa lọ́wọ́ àlejò lọ́rọ̀ jòkú ta ní wọn lórí wọ́n wọ́n pé ẹ́ kí ni arákùnrin ẹ̀dàwà náà mọ́wulẹ̀ dọ́ọ̀dà láwá járe nítorí ẹ̀lú jẹ́ pé ma àwọn student sọ̀rọ̀ pé kódà ní máa ń sọ bàbá bòmí ta ma wàlá àwọn mọ́ ìdàkudà mọ́yàn ni so ẹjá kò torí ọlọ́run báyìí sílẹ̀ntì náà bóòlẹ̀ náà sí wá burú débẹ̀ òun débi pé ẹ̀wà sí bá gbé ìwé gan wọn kàwé má ẹ̀yìn sílẹ̀ntì torí ọlọ́run dákọ̀ yí padà eléyìí báyìí kò yẹ ẹni tó jẹ́ mùsùlùmí kò yẹ ẹni tó kódà àgbọ̀dọ̀ máa rí kéèkéè tó yí máa dẹ́rú ẹ̀wò láwùjọ Islam àbáwí àìbẹ̀kọ́ ni elégbé tá bá ti rí kọ̀ yẹ ẹni tó jẹ́ mùsùlùmí wá yẹ kèfèrí kọ́ kọ̀ yẹ kèfèrí náà yóò jìyà rẹ̀ bá ìjẹ́ òjò islam ti lágbára ní ànígbà láyé kó ṣe zìnà pé nígbàtí wọ́n jẹ́ kéfèrí o lè máa lọlé ọtí jẹ́ wọ́n yí ṣe bẹ́ẹ̀ nígbàtí wọ́n jẹ́ kéfèrí o lè máa ṣe zìnà kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ ní islam tí ó dákọ̀ já yí padà yí student ẹmọ́ torí pé a sọ pé kò sọ̀rọ̀ ìdíje torí sí pé ẹ ti jẹ́ mùsùlùmí yí lẹ́wàá sọ ti nẹ́jì nǹkan yìí èmi ò sọ bá ń fún yín o èmi ò sọ bá ń fún yín o àwákan ń sọ nípa wípé kí ni alùsùnà máa fi ń pèyàn ní kéfèrí kí ni ò kí ń pèyàn kéfèrí pẹ̀lú ẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tí ò bá ti ṣẹbọ ẹni tó bá ti ṣe ò ní di kéfèrí

ní tàà fi yàtọ̀ sáwọn kọwàrí jìrì ẹ̀dàkùn látara báyìí ẹjọ́ ọ̀rùn pé jàbàtà kọ̀ọ̀rìjì náà líkẹ̀ sí kọ̀ọ̀rìjì báyìí jàbàtà máa ń pèyàn ní kèfèrí pẹ̀lú ẹbọ kékeré àjọ kí ń pèyàn méèrè pẹ̀lú ẹbọ kékeré wallahi mo fọ́nà bàbúra ẹni tí ó bá mọ jàbàtà ní kọ̀wàrí kò tí mọ mọ́n hajj alì sunna o jàbàtà ọ̀nà tó gbà kó sí àkídà kọ̀wàrí kì í ṣe kékeré o sẹ́rí jàbàtà yìí kọ́kọ́ sínú àkídà kọ̀wàrí by mistake o wallahi ẹni tó bá bọ́ sínú àkídà kọ̀wàrí by mistake gbogbo àwọn ìpìlẹ̀ yìí ní pé sára rẹ̀ ẹ máa rí pé ọkàn sàṣìṣe àbí ń bọ́sẹ̀ ni lórí ọ̀rọ̀ àṣókù bí zai ni máa ń zẹ́lọ̀ lọ mọ́nà ju àwọn kọwàrí jíjà bàtà lọ níbi ọ̀rọ̀ àṣókù bí zai ni máa ń zẹ́lọ̀ lọ bẹ́ẹ̀ náà níbi ọ̀rọ̀ àṣírkù asgọ́rù yìí bẹ́ẹ̀ náà níbi àwọn alámàrí ogun náà mọ́nà ju àwọn kọwàrí jíjìnlẹ́ni yìí lò lẹ́gbùwárí pé kèé ṣe kó sẹ́ẹ̀sì ó dìdí ìtẹ́kíní ó dìdí mọ́mọ́n hajjú yìí ni ọmọ àkídà rẹ̀ lé lórí ó dẹ̀ ń pa àwọn èèyàn tí ni

yunqisan al-iman khilafan lil-murji'a ṣùgbọ́n méjèèjì a máa dé ìmáni kù ibi ta tó ti yàtọ̀ sáwọn mùrùjíà ni àwọn mùrùjíà gbà pé kò ní dí ìmáni rẹ kù ìmáni tó wà dìdí náà ni ẹ̀rù mọ́sáàbù alìsúnnà alìsúnnà gbà pé ẹbọ kékeré kọ̀yàn jáde kó ní Islam gẹ́gẹ́ bí àwọn kọ̀wárí ṣe gbà ayapa wọn níbẹ̀ yẹn a tún wá gbà wípé ìmáni dí ìmáni kù kèé ba ìmáni kò ní ìmáni yóò ní pẹ́pẹ́rẹ́pẹ́rẹ́ ẹ̀ẹ́gẹ́gẹ́ báwọn mùrìdí àti ń sọ a jẹ́ pé àárín méjìlá sábọ́ sí báyìí àti pẹ̀lú so yíra nìtì alùsùn náà gbàyẹ pé gbogbo ẹnikẹ́ni tí bá ń ṣe zìnà ìmánì ò lè pé láyé kò wá ní àà àbá ìgbàgbọ́ lọ́wọ́ lò tẹ́ rí ọkàn wa báyìí àtakò àáhùnà ìpáyàn lọ́wọ́ bá ibi tọ́ wà rí ni wọn mùrìjíà àsáàrùn mùrìjíà rẹ̀ tààrù kúmọ̀ ti tán bẹ́ẹ̀ bá jẹ́ ń gbọ́ àkídà yìí sílẹ̀ mọ́mọ́ kọ̀dàríyà láwùjọ wáyé àwọn kọ̀dàríyà ń bẹ wallahi wọ́n ń bẹ láwùjọ wáyé láwọn tí ń takò kádàrá àtàwọn tí ń fi kádàrá sẹ̀rí àwọn jàbúríyà ni ẹ wọ́n fi kádàrá sẹ̀rí pé àfá kí ló dé tó bá yẹ ni kílé tọ́lọ̀ bá fi dá abẹ́ta ni kílé fi ń sọ ẹ́ tẹ́bí ṣe bí ọkà bàbà náà fi ń ṣe ṣe bí èso ìnàbù náà fi ń ṣe àti ẹgbà tọ́lọ̀ bá mọ̀ pínlọ tí ọ̀dá kí ó tọ́lọ̀ bá lè gẹ́gẹ́ wádá wọn kàbàbà tọ́lọ̀ fún wọn nígbà wọn fi sọ tí ọlọ́wọ́ wọn pẹ́ mú ọ̀dá ọlọ́wọ́ wọn fẹ́ ni wọ́n bẹ̀lá ìjàbù wọn sílẹ̀ òjọwa kẹ́yàn kan wá ní àwọn ẹyẹ ò sí kẹ́kọ̀ọ́ ni ọ́kẹ́kọ̀ọ́ súnnà ló fi mọ̀ wípé ókè tí ọ̀rọ̀ àwọn tí bá ń sọ báyìí ní jàbúríyà wọ́n wá wò pé tí wọ́n ń sọ báyìí láwùjọ àbí wọ́n sí ẹ́ so ilá ọlọ́ọ̀bà kó dáhùn kó sànú wa náà wọ́n ń bọ́rọ̀ lọ́wọ́ ní pàhún fi kọ́rọ̀ pé nàkíl àwọn alùsúnnà yìí láàrin gbogbo tí wọ́n yapa sí nàkíl ni wọ́n jẹ́ fún àwọn méjèèjì yìí ìdàkejì kọwàrìjì lálùsúnnà ìdàkejì mòrìjíà ni wọ́n wọn àrí tìtò ipá wọn fẹ́ jẹ́dà kejì kọwàríjì tẹ́lọ bọ́ sínú àwọn mùrùsíà bẹ́ẹ̀ yapa kọwàríjì yẹ tẹ́yàn bá sọ́ra mọ́ mọ́ sọ pé kàfún yí tẹ́rí tẹ́yàn bá sọ́ra tọ́ bá tákùn bí àṣejù bí àṣejù lọ́bọ̀ sí tọ́ bá jẹ́ sọ́ra tọ́ bá tákùn bí àṣejù ibi àṣejù lọ́lọ́ nítorí pé sórí ìwọ tó bá ti fẹ́ ìwọ tó bá ti fà lejù tó bá fẹ́ fà wálẹ̀ báyìí ó yẹ kó já pátápátá ìwọ tó bá ìdí fà wálẹ̀ tó fẹ́ fà tó kẹfẹ́ tó kọ fàájú kọ parọ́ báyẹ̀ jù takúta ibi tó bọ́ sí òdídà ẹ̀sẹ̀ ọ̀nà àti ẹni tọ́nà bá fẹ́ sàánú ní ó kún bí àṣejù tí ó bọ́ sáà ní gbogbo ẹni tọ́nà bá fẹ́ sàánú ní ó kún bí àṣejù tí ó bọ́ sáà ní gbogbo káwà wá kún bí àṣejù káwà bọ́ sáà ní gbogbo kẹ́yìn káwà sọ wípé à nítorí ẹ̀ náà ìjàbàtà ò tí kú lára wa ní àá wípé àbòsí ń ṣe yìí ẹ́ àbòsí ni ọlọ́run ẹ má jẹ́ kí ìbínú àti kórìíra àwọn èèyàn kan nítorí pé ọ̀rọ̀ tán sọ ọ̀bá fẹ́nu yín mu ẹ má jẹ́ kó gbé yín lẹ́lẹ́ láti má lè ṣe déédé nígbàtí ẹ bá ń sọ̀rọ̀ nípa wọn abẹ́ bá ń dájọ́ lé wọn lórí ilẹ̀ ìdínú ọlọ́wọ́n bá tó dáwà ní ẹ ṣe déédé huwa aqrabu ìtaqwa òun ló súnmọ́ ìpayọ̀ ọlọ́wọ́n bá láti mọ̀ pé nípayọ̀ ìpayọ̀ ọlọ́run kódà tó ti kọ́ta rẹ̀ lọ́sọ́ ó sì fi olórin lẹ̀ nítorí pé tó ti kójú òdòdó ni kò wó pé nítorí kò wó bí tó ṣe jáde ẹjọ́ tó sábà ìsìn kíyàn sọ pé ah, kíyàn rí ọ̀tá ìrìn sí wọn ni ah ọmọ kéwú o tí ẹ̀mọ̀ ìpé wà láì sáà pé ìbẹ̀rù ọlọ́run ni torí pé ọ̀tẹ́ ni ọ̀yá púpọ̀ jù ọ̀yà àríọ̀kọ́ni kò yẹ kí ẹni tí ọ̀bá ní ní tí ọ̀bá nípa ọlọ́run bá kò ní sọ dáadáa kan láàrọ̀ta rẹ̀ láyé àríọ̀kọ́ni so ó túnmọ̀ sí pé kódà kẹ máa bínú àwọn èèyàn kan kẹ máa kórìíra wọn kẹ máa kórìíra wọn ẹ má jẹ́ kó gbé yín láti ṣe dédé nígbà tẹ́ bá fẹ́ bá wọn lò àbígbà tẹ́ bá fẹ́ dájọ́ lé wọn lórí àbígbà tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ wọn ọlọ́ba ní ìdílù ẹ ṣe dédé huwa aqrabu ittaqwa òun ló súnmọ́ payọ̀ lọ́wọ́ wọn lásìkò tí lọ́mẹ̀tẹ̀ jí sáré parí ọ̀rọ̀ tí mò ń bá lọ insha Allah náà ìgbà tó wọ́n lọ wọ́n ní àwọn ahlu sunna wọ́n ní wa ahlu sunnati wal jama'a walillahi alhamd wasatun

so manhajj wa ni sunna ni pé kó orí náà níbi nǹkan ọ̀sọ́ yí pé jẹjẹ lá ọlọ́run tó fi yóò fẹ́ níbẹ̀ wọ́n náà àyàfi tó bá jẹ́ pé iṣẹ́ kúfùrù ni àbí jẹ́ ṣírkì ẹ́ tó lẹ̀ jẹ́ kúfùrù àti ṣírkì tó gbé ẹ̀jáde kó orí islam tó jẹ́ ńláńlá ìgbà yẹn ló tó lè wọ́ mọ́ wọn lọ́wọ́ wípé yọ́ sáré wọn náà ní sáà kò yí bá ní sí lórí kúfùrù tó kúlé lórí yẹn náà wọ́n ni wà jámẹ́ ìrùbẹ́ ìnà kọ́fí wọ́n rọjà wọ́n jẹ́ papọ̀ wọ́n kójọ ìmọ̀ ní ìbẹ̀rù káàmà níbẹ̀rù ọlọ́run bá kọ́lọ́run lè fìyà jẹ wá lórí àwọn tọ́lọ̀bà àdékẹ́lá tèlé rí ìyàlé lórí káàtì máa ní ìrànkẹ́ pé ọlọ́run lè kẹwà níbi tọ́lọ̀bà àdékẹ́lá tó ti tàdéhùn kẹ fún wa méjèèjì láàmà ní a máa bẹ̀rù a sì máa ní ìrànkà tabari èèyàn tí ó kú sórí ẹ̀ṣẹ̀ nísìn a máa bẹ̀rù lé lórí pé hey tọ́lọ̀bà àdékẹ́lá bá bá lò pẹ̀lú àdéhùn rẹ̀ ọlọ́run bó fi yóò fi wọná ìbẹ̀rù nìyẹn a tọ́ ọmọ nínú ẹ̀kẹ́ pé hey anú ọlọ́run sì lè lé bá o

àwọn ẹ̀rí tó ń ṣe ìlérí fún ni tí ń bani lẹ́rù wọn ní máa mú yẹ lásán gẹ́gẹ́ bá wọn kọ̀wárí ṣe mú ṣe bá nìtò so àwọn ní máa mú bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n dúó níbi tí ó lápẹẹrẹ yìí insha Allah ta'ala a tún máa tẹ̀síwájú ní ìgbà mí insha Allah àṣùgbọ́n nǹkan tó súnmọ́ tó súnmọ́ jùlọ ò ní pé tí ó bá ti gínú àwẹ̀ ó jẹ́ pé ni a so a ní ọjọ́ sábt ahad àbí so ní báyìí ó sì mọ́kọ́ jẹ́ sí pé insha Allah ibi tá bá tíọ́rà yìí dé tó bá di ẹ̀yìn àwẹ̀ látùmọ̀ tún gbé láti bẹ̀ pẹ̀lú fẹ́ kí á bá mi dì mọ́lẹ̀ wípé ibi tí sheikh ti ń sàlàyé pé àwọn khawarij abala ìpáyà àwọn ẹ̀rí tọ́lọ̀bà nígbà tí ń ṣèlérí ìyà nìkan abala ibi tọ́lọ̀bà nígbà tí ń sọ̀rọ̀ wọ́n fi àwọn abala yẹn lẹ̀ ẹgbẹ́ bọ́ jẹ́ fáwọn mùjíà àwọn mú abala ìran kan lásán wọ́n fi abala ìbẹ̀rù lẹ̀ wẹ́rẹ́ ní ẹ̀sùn fẹ̀tẹ̀ alùsùn náà àwa mú méjèèjì ó túnmọ̀ sí pé anibita ti jọ àwọn kọwárì anibita ti yapa wọn anibita ti jọ àwọn mùjíà wa yukhalifu wa yusufu haza wa yukhalifu yóò ju ẹni ní báyìí yóò sì yapa rẹ̀ yóò ìtọ́jú so alùsùn náà gbà pé èèyàn lè pèèyàn kéèpè ẹgẹ́ bí kọ̀wárìjì náà ti gbà pínyàn lè pèyàn kéfèrí ṣùgbọ́n tí alùsùnà fi ń pèyàn kéfèrí lọ́yàtọ̀ fún nǹkan tí kọ̀wárìjì fi ń pèyàn kéfèrí àmọ́ níbi ká pèyàn kéfèrí alùsùnà náà pèyàn bí àríò pèyàn bẹ́ẹ̀ ẹjọ́ ọ̀dá máa ń sì ó túnmọ̀ sí pé a jọra wa pẹ̀lú àwọn kọ̀wárìjì níbi ìpè ní kéfèrí ṣùgbọ́n èèyàn wo láàmà pè ní kéfèrí ìdíta ti yàtọ̀ nìyẹn alùsùnà ó pè ní kéfèrí ẹni tọ́nà ọba àtàlẹ́ ìbá pè ní kéfèrí àti iṣẹ́ tọ́nà ọba àlejò bá àtàlẹ́ ìbá pè ní iṣẹ́ kéfèrí alùsúnnà náà dẹ̀ ní wọn ní máa pèyàn kèfèrí wọ́n jà ọmọ díà mẹ́yẹn àmọ́ta náà ní máa pèyàn kèfèrí ẹni tí ò kí ń ṣe kèfèrí ẹgẹ́ bí awáyapa sí àwọn mọ̀jíà mẹ́yẹn ẹni tó jẹ́ kèfèrí gan mọ̀jíà ò ní pèyàn ní kèfèrí tí ẹ̀ tẹ̀dálùsúnnà so yẹ́ báyìí nìtì so a jẹ́ sí pé àárín gbogbo ní ahìsúnnàtí wal jama'a àárín gbogbo láwà báyìí orí ìlànà tàbí kaka máa rìn lérè torí pé ìlànà tàbí bí sallallahu alaihi wasallam tó rìn lórí ẹ̀ nìyẹn ìlànà táwọn sahaba radhiyallahu alaihim tí wọ́n rìn lórí ẹ̀ nìyẹn so jama'u bayna an-nusus wọ́n kó gbogbo àwọn ìjọ lápapọ̀ wọ́n dẹ̀ gbogbo ẹ̀ abẹ́lọ́wọ́n bá nìkẹ́lá kọ́lọ́wọ́n bá kí ó dápọ̀ bí a ṣe wà lórí tíráàkì sunna yìí tí adẹ́ ń gbìyànjú lórí ẹ̀yí abẹ́lọ́run bá àlékún àgbọ́yé rẹ̀ àgbọ́yà àlékún àgbọ́yé lórí súnà kọ́lọ̀n kó mọ̀ sí fún wa àbákanáà abẹ́lọ́run bá ìtí tàn wá kọ́lọ̀n bá kódà kó jẹ́ lórí súnà kọ́lọ̀n bá kí ó mọ̀ sí àdánwò ìyẹ̀gẹ̀rẹ̀ kú ní orí súnà fún wa láíláí tó bá kù díẹ̀ báyìí téèyàn sọ wípé súnà ọ̀dà mọ́ àbí súnà kọ́lọ̀ wọn mọ̀ sí mọ́ ìlànà míì lókù tó wọ́n fẹ́ mọ́ rìn abẹ́lọ́run bá kọ́dà kọ́dà kó fi kúbò wá láṣìírí kálọ̀ pàdé ọlọ́run wa lẹ́ni tí ń ṣe súnà ó bẹ́tà ju káwà ní ayé lẹ́ni tí ń ṣe bídíà lọ torí pé kò ní máa sí orí kankan fún wa níbi káwà ní ayé lẹ́ni tí ń ṣe bídíà ọ̀rẹ́ ti ń bẹ fún wa níbi kákúkà lọ pàdé ọlọ́ọ̀bá lẹ́ni tí ń ṣe súnà ẹ dákun táà bá bẹ náà wá bẹ́ẹ̀ ìgbàwó náà láà ní kú tẹ́lẹ̀ náà báyìí débẹ náà wá yóò sọ pé nígbà táà bá tọ́ bá yẹ kòye báyìí ti so kọ́lọ̀ mọ́jì kíkó ká jákùjákù kọ́lọ̀ mọ́jì kọ́ ká máa lọ́wọ́ kúntù mọ́ sọ mẹ́tí wọ́n astagfirullah ni wọ́lẹ̀ kùnbọ́n sáyẹ̀ musulmi mai kuri zambi subhanaka allah wa hamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu assalamu alaikum wa rahmatullahi wa barakatuh a insha allah subhanahu wa number 1 2 3 4 number 1 wa alaikum assalam wa ìbéèrè níwájú ok ok ok Ẹ̀yẹ́ fi kàrẹ̀ lórí àbúrú nǹkan máa bá lọ bẹ́ẹ̀ tí ẹ̀fí mẹ́sàlá yẹ fáwùjọ káàkiri àti ṣe irú látara bẹ́ẹ̀ àrí ó ti yé mi ní ṣàlá ọlọ́run wáyé wà sàn ilẹ̀ sàn rí nínú àwọn àsìbọ́ ilé tó wà láwùjọ wa náà ni wọ́n ní ìbéèrè wọn ni wọ́n so wọ́n ní àwa tí a wá rí mistake yìí àwa wò pé ta bá ní ká correct maslaha àti mafsada tó wà ń yẹn ni pé kí la burú tó wà ní ká kọ mistake yẹn àti kí ni dáadáa tó wà ní ká kọ mistake yẹn sábà rí pé ká mistake yẹn aburú tí ó dálẹ̀ ni pé so yọ àwùjọ ma wá dàrú nǹkan ma wá so wọ́n ní ká má correct mistake yẹn ṣé bá ní sè àṣẹ rí eléyìí báyìí ọ̀rọ̀ tí kò correct àwọn tí wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí àṣìṣe ńláńlá ni wọ́n ṣe ọlọ́ba kó bá wa tún ìwà wọn káwà lórí ìwé ìṣe tẹ́rí ìkọ́ aburú gẹ́gẹ́ mọ́síláhà ni àìkọ́ aburú mafsada ṣẹ́rí tàbá ní maslaha mafsada pé áwù aburú àti dáadáa ẹ̀dàkùn ọ̀rọ̀ maslaha àti mafsada yìí ọ̀rọ̀ ẹ̀sìn ní àbọ̀rọ̀ ọpọlọ ọ̀rọ̀ ẹ̀sìn ní ọlọ́jọ́dá kan torí tọ́bá ti jọ́rọ̀ ọpọlọ nísìn àjẹ́ sí pé àti kọpọlọ bọnú ẹ̀sùn àbí tí ó káwọ maslaha àti mafsada ọ̀rọ̀ ẹ̀sìn ní ọ̀rọ̀ ẹ̀sìn sì bùkátà tẹ̀lé tí ìbá bẹ́ pé kí ní kẹ́lí maslaha láyé àti kó jẹ́ pé dẹ̀lìlù ló ti sọ pé maslaha àǹfààní ní kíní tó bá bẹ́ pé kí ní kẹ́lí mafsada àti kó jẹ́ pé dẹ̀lìlù ló fi pè ní mafsada aburú gbogbo aburú pátá yányán maslaha ni àbí mafsada zina ṣíṣe maslaha ni àbí mafsada aburú ni àbí dáadáa ni àbí àbáburú aburú tán pè maslaha àti mafsada àǹfààní àtàburú ní now kí wá rẹ̀ tí ń mú tí nìsìn kí wá kọ tí ẹ̀ kí ń gbógun tọ́ tí maslaha ní nǹkan orí àbí mafsada maslaha ní maslaha ní ẹmẹ́jì kádà mú ẹjẹ́ rẹ̀ záwọn nìsìn ṣe rí kárí àbá tí ń ṣe aburú tí ń sàṣìṣe káwá sàlàyé àṣìṣe rẹ̀ fáwọn èèyàn kádẹ̀ sọ àwọn èèyàn lára níbi àṣìṣe dáadáa gan ló jẹ́ fún àfáhùn náà torí pé gbogbo ẹnikẹ́ni tí bá ń rí yàn tó bá rí àìdá yàn tó bá tún yàn sí lórí ẹ̀ dáadáa ṣe fún yàn fún bí àpẹẹrẹ bẹ́ ṣe jòkó pé níbi ara yín mo wá rí pé nǹkan kan bẹ́ẹ̀ tí ò dáa mo wá mú nǹkan yẹn kú àbí mo wá pè yín sákìyèsí pé kíní yìí ò dáa o ẹ sàkíyèsí ẹ ṣé aburú mo tẹ fún àbí dáadáa dáadáa ni pè ní ó túmọ̀ sí pé ẹ̀dá ẹnugitẹ́ ẹ̀kù sí nìyẹn mo wá fẹ́ kí ẹmú bẹ̀yẹ kú kí gbogbo tó wà lórí yí kára yí kó lè jẹ orin tanyanyan àbí ẹ̀kọ́ ni maslaha ẹlẹ́ẹ̀kejì dẹ́sì mọ̀ pé maslaha ni pé afá yìí rẹ̀ àgbàfà táwọn èèyàn tẹ̀lé tó bá sí aburú rẹ̀ aburú tó ṣe yìí yọ kàn ká láwùjọ bíi pé dáadáa ni bíi pé súnà ni táwọn akẹ́ bá wá jákẹ́ àwọn èèyàn rí pé àtọ́bá ah, ni àwọn padà di dáadáa padà di dáadáa ni àbí mọ́sádà ni so ó túnmọ̀ sí pé kákẹ́tẹ̀ sàlàyé aburú yẹn kí aburú mọ́ bà dídáadá máwọ̀ èèyàn lọ́wọ́ maslaha ni àbẹ́ ẹ̀kọ́ ni ó di ẹlẹ́ẹ̀kejì àbí ẹlẹ́ẹ̀kẹta ni pé gbogbo àwọn tó bá sọnù látara àfáà yẹn èèyàn ogún ló sọnù látara àfáà yẹn àlàyé tí wọ́n wá ṣe ọpadà ní gbogbo èèyàn ogún yẹn kó kúrò àbí orí mẹ́wàá kókò nú wọn àbò orí méjì kókò

a ní ha ní kámẹ́tàkù ṣùgbọ́n tára ìtàbá wá sí àìdá awa yọ ha ha ha ha ha ha ha ní sísò ẹ̀dàpọ̀ ẹjá kíyèsí ìbẹ̀yẹn dáadáa so sọ orú ọ̀rọ̀ yìí náà ń bẹ́nu ìfẹ́ nígbà míì ó bò wọn lójú ẹjọ́ ìdámá ìdí ìfẹ́ burú gan o àwọn àpọ́ sọ wípé wàáyínú mahabbati yàrọ̀ masáwí a mahasina wàáyínú àdáwàtí yàrọ̀ mahasina masáwí a wàáyínú mahabba ojú ìfẹ́ yàrọ̀ masáwí a mahasina yóò mẹ́rí tí ọ̀dá lára tó nífẹ̀ẹ́ bá yóò sì mẹ́ pè ní dáadáa tẹ́ẹ̀ bá nífẹ̀ẹ́ yàn yóò bá ní ẹni tá so gbogbo tí ọ̀dá lára rẹ̀ báyìí ẹ̀sì máa rí sí dáadáa kàmá anna àìna aláàdáwà ẹgbẹ́ jẹ́ pé ojú ọ̀tá náà yàrọ̀ mahasi na masáwíà yóò máa rí dáadáa báyìí yóò sì máa láì dání tí ẹ bá hẹ́ẹ̀tì yàn kò sí dáadáa tó lè ṣe láyé ó ní ọba sọ pé ọ̀tá ilé òfin jẹ́ kíni òkè ń pa òdu ọya ọ̀dọ̀yà ọlọ́pàá ọya kẹ́rán dára gẹ́bá ìrọ̀lọ́pàá pàpà òun sì pọ̀yà tó fẹ́ tó mẹ́lú àbọ́yà tó bẹ̀rẹ̀ tó tó bẹ̀rẹ̀ tí ó wúrẹ́ ẹni àrójú ọ̀yà ní kíni ọ̀yà kan rán dára tẹ́rí ọmọ ìyà báyìí lọ́mọ̀ pátá <laughs> so ọ̀tánù so ibà ní so ìfẹ́ gbà ní àmọ́ àìṣòkùbù yóò rẹ̀ ìfẹ́ a máa díyàn lójú a máa fọ́yàn lójú ẹgbẹ́ bọ́ jẹ́ pé ọ̀tá náà máa ń fọ́yàn lójú ṣùgbọ́n ìsọ́f o ní ó jẹ́ kó orí funfun sí funfun yóò jẹ́ kó orí rẹ̀ so ibà ní so kọ́ lọ́wà kó sànà wa mo rò kó ti clear sí pé maslaha ní ká tako wa burú pàápàá jùlọ jẹ́ fún ilé kìníkà mo mọ́ sọ kìníkà ṣe rí aburú tí aláìmọ̀ká bá ṣe tàbá dákẹ́ lórí ẹ̀ tó ìmọ̀ bá ṣe àní dákẹ́ láyéláyé nítorí pé tí aláìmọ̀ká yẹn àwọn èèyàn owó kọ́ wọ́n mú afárùkọ́ látọ̀rọ̀ Imam Ahmad سيدي محمد أمدي وما لما ويك جماعة من الأخيار إذا صدر منهم ما يخالف السنة tí n tí ó yapa súnnà bá ti jáde lára lọ́dọ̀ wọn báyìí àwọn tó yẹ pé nílé ní wọ́n ìmọ́mọ́dọ̀ wa lè mọ́ wọn gan ìmọ́mọ́dọ̀ wa gbógun ti wọ́n nítorí wípé kí aburú wọn kan bà ní dáadáa máa lọ́wọ́ nítorí pé nílé ní wọ́n táwọn èèyàn wò kọ́ sí tó tá bá lọ jápé aburú wọn táà lè mọ́ àwọn èèyàn òrùpa burú wọn yẹn wà lára ẹ̀sìn ni fẹ́dẹ̀ rò bẹ́ẹ̀ abẹ̀sìnjẹ́ ni ọlọ́run bó wá kò tí yẹ bá ń sì tí ó ṣe rí ni ẹ̀ number two Naam. Naam. Islam. Naam. Bẹ̀rẹ̀ tí a fà bẹ̀rẹ̀ sùlára àwọn bẹ̀rẹ̀ tí ó sàǹfàní dáadáa náà. Wọ́n ni ìyànkà tó wájẹ́ pé ní lásìkò tí ó wà ní inú kófúrú inú shirk inú àìmàkan inú àìdá islam ma èèyàn pàtàkì ní láwùjọ láàrin àwọn aláburú èèyàn èèyàn pàtàkì ní wọ́n máa ń pọ́nlé gan tó bá wá gba islam náà rí ṣé irú àpọ́nlé tán ṣe fún nígbà jàhílíyà yẹn náà nígbà ni islam àti pé hadithu khiyarukum fil jahiliya khiyarukum fil islam eh idha faqahu eh anábì ní àwọn ẹni ẹ̀sánú yín àwọn ẹni alápọ̀nlé yínú yín nígbà jàhìlíyà ẹni alápọ̀nlé náà wọ́n mọ̀ jẹ́ tọ́bá islam padà anábì wá fi mọ́jẹ̀mú sí ìdá tó wà bẹ́yẹ ìdá ṣàtíyà mọ́jẹ̀mú ni tí ti gbọ́ ẹ̀sìn yìí so ó túnmọ̀ sí pé sẹ́rí hadith yẹn hadith ó lálàáfíà gbáà ní kọ́dà Bukhari gbà wá wà so ó túnmọ̀ sí pé gbogbo tó bá ti jẹ́ ìkìyà tó bá jẹ́ ní àpẹẹlẹ́ lọ́dọ̀ àwọn èèyàn nígbà jàhìlíyà tó bá padà gba ìsìláàmù náà tó dẹ̀ gbọ́ àgbọ́ ìsìláàmù tó dẹ̀ fi ìsìláàmù rẹ̀ dáadáa ìyá òun náà yọ mẹ́jẹ nínú ìsìláàmù so ó ti bá ní sọ hadith ní lálàáfíà ó ń gan ní wọ́n mọ́ gbọ́mọ fún ìyàn pé afá ẹ̀sàdúrà sí afá ẹ̀sàdúrà sọmọ yìí so wọ́n ní sílé iná sínú nǹkan nínú súnnà ni ó wà nínú súnnà bẹ́ẹ̀ ṣùgbọ́n kí a sọ́ra a sọ́ra sí ṣẹ́rí kí n ma èèyàn kan lẹ́ni rí tí mo mọ̀ ní èèyàn ọlọ́run gẹ́gẹ́ bí tó hàn sí mi ní gbangba rẹ̀ kí wá sí tàwásólù pẹ̀lú àdúrà ẹni kí n fi àdúrà ẹni ẹsẹ akàṣọlọ́sọ́dọ̀ lọ́wọ́ bá wọ́n fi yẹn ní àtàwásúlú ìdùá ìsọ̀lẹ̀hìn iṣẹ́ akàṣọlọ́sọ́dọ̀ lọ́wọ́ bá pẹ̀lú àdúrà àwọn ẹni rẹ̀ kìí ṣe pẹ̀lú àwọn ẹni gẹ̀gẹ̀ bí ọlọ́run mọ́sà wọlé alágbájá bídá ní káfọ́ láyàn tọrọ bídá ní ṣùgbọ́n ká fi kátọ̀ yí pé lágbájá tá a mọ̀lẹ́ni ọlọ́run bá ẹ̀dá tẹ̀ bá ń bẹ lọ́wọ́ bá wò lórí àlámọ̀rí báyìí o kò nígbà táwọn ibi kú tán náà àwọn tán tó jẹ́ tán tó wà lẹ́ni rí lásìkò wọn náà wà máa ṣe bẹ́ẹ̀ kò yẹ báyìí sí fún wọn ẹgbẹ́ bí al-Abbas rọ́bì ọláìlú ẹgbẹ́ àwọn sọ́ọ́bà náà dẹ̀ máa ń ṣe bẹ́ẹ̀ lára wọn tó bá rẹ̀ tí lọ sí hajj alákẹ̀bá àgbẹ̀lọ́ wọn bá tẹ́ bá dé bẹ̀rù torí pé sẹ́wọ̀n pé tó bá ti lọ hajj tó so wọ́n máa ń bẹ lọ́wọ́ bá fún àwọn wọ́n máa ń fún àwọn èèyàn pé bá bẹ lọ́wọ́ bá tẹ bá débẹ̀ o torí pé ààyè yẹn ààyè gbígbàdúrà ni àbíbẹ̀ kọ́ ni náà tó ta bá gbé ọmọ fún yẹn náà tàbí pẹ́ni wípé ah, ẹ bá wa ṣàdúrà fún o ẹtí ọ̀nà sáwọn yìí kò sí nǹkan tó burú nínú kí èèyàn ṣàdúrà fún ọmọ yẹn ká ṣàdúrà fún yẹn ṣà burú mbẹ àbíbẹ̀ kọ́ ni so àmọ́ kọ́ wá ti di pé adé wá sọ di kíní pé ẹ̀yà ẹ̀ṣàdúrà ẹ̀yà ẹ̀gbọ́n ẹ̀mọ́ fáwọn ẹ̀kan ṣàdúrà fún ẹjọ́ ìrọ̀ta wọn yìí tó ti wá di pé àdìsọ́ di pé ọya ojú abẹ́ ìdí súnmù nàgẹ́ pé à títẹ́ ti gbọ́n bá kásàdúrà fún wọn tẹ́lẹ̀ bí ẹgbọ́n kásàdúrà fún wọn náà so tẹ́lẹ̀ mi ó ti wá bẹ́ mú wíwá pé tẹ́ẹ̀ bá ti ṣe yún gan wíwá pé ẹ̀dí sàṣe tó kàn nínú àwọn kátọ́ ẹ̀kẹ́ ṣe fún ọmọ yẹn ni ẹ̀ bá ti ṣe so kò ṣẹ̀ṣẹ̀ ní ìdí ká máa ṣerú nǹkan yẹn so ẹ̀ bá ti ṣe torí pé ìyẹn á sọ pé lè ta àìlè yí àmàlù sálà àrí sálà kàkàtà àdìyẹjọ fáwọn sálà fáwọn gbọmọ fúnra wọn bẹ́ẹ̀ pé ẹ̀sàdúà fún ẹbá wa sàdúà fún tábà lọ kí ọlọ́mọ ẹ̀tí ọ̀dọ́ bá yìí sí so wọ́n máa gbọmọ fúnra wọn so ṣùgbọ́n tí a bá kàn rí pé ẹni eléyìí mo kàn fẹ́ kọ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ bá fọ́mọ yìí tó lọ́wọ́ bá lè kẹ́lẹ́ lè gba àdúà rẹ̀ lórí ọmọ yìí tọ́lọ́wọ́ bá lè kẹ́lẹ́ lè gbàdúà rẹ̀ lórí ẹ̀ kò sí ìkan tó burú mẹ́ láì nípa ma wá ṣe bí mo ti sọ yẹn ẹ̀tí ọ̀dọ́ bá yìí sí so ọ̀rọ̀ yẹn wà sensitive gan so yẹ bá yìí sí so láàrin pé intọ́ jẹ́tọ̀ àti tí ò jẹ́tọ̀ mẹ́ so a béèrè pé tó bá jẹ́ pé ẹfẹ́ máa ṣe bẹ́ẹ̀ ní ìṣe pé gbogbo èèyàn lẹ́mọ̀ gbọ́mọ fún a ní kò sẹ́rì fún ẹ̀ torí kò sí amẹ́lú sára fún orí ẹ̀ ṣùgbọ́n mo kàn rí pẹ́ ní eré pàtó lẹ́ni mo fẹ́ kọ́ bá mi bẹ́lọ́n bá fún ọmọ yẹn lórí àkíyèsí tẹ pé yẹn ìdẹ́gbẹ́ lẹ́ni kó gbọ́mọ fún nígbàtí ipá àlùbáríkà kan bẹ níbi owó rẹ̀ tẹ́wà lọ́gbẹ́ yàkó náà agbọmọ yọ máa wíkì níkan wújẹ wújẹ sí èyí wíkì níkan wújẹ wújẹ okùn láti káàrù kátà ké lọ́mọ lórí o ẹjọ́ sábà yìí lẹ́yìn àwọn àgbáàrù tí òbí rẹ̀ ọmọ ké fún pé u'idhuka billahi min kulli shay'in wa wa min wa min sharri fattani al-layli wa min sharri kulli tariqin illa tariqan yatruku bi khayrin ya rahman eh irú àwọn àkáwò yẹn tánàbí mọ́ sí sèébà ní ìsìnkà láàrin mọ́ sí fáwọn méjì àmọ́ pé àdúrà kan special kan bẹ ẹ̀wọ̀n náà tó ń gbé ẹnu sí yọ́ máa wí kan títí ọ̀tún tó tó wí sí tí ó tì nígbàtà wà ní hikma ní jami'a hikma gbà yẹn afáwà kan wá ń kọ́ wa nínú class mo se mọ̀ bá fáwọn jọ onídẹ̀yìn bá bímọ a pẹ̀rún sí ní ó ní ọmọ àtàrí ọmọ yìí mọ́sọ́rùn tèmi náà pé bàbá àtàlẹ̀ yìí náà nígbàtí ẹwà bẹ̀rẹ̀ bí ma sọ pé a kí ìrìn sí létí a sí létí òsì a wà sí sọ̀lá lámújẹ̀ tàbọ̀bọ̀rọ̀ ní tákàtí ní fún ọ̀nà ó ti

tó ń gbèrò ìgbé bí ó sì nǹkan rí rẹ̀ yóò sì fẹ́ wọ́n sì sọ di aláṣẹ láwùjọ wa wọ́n dẹ̀ dẹ̀ bẹ̀rẹ̀ sí máa bàánú kọjẹ́ wọ́n mọ̀ wá sí sí àwọn ìnira fún ṣẹ́rí gbogbo àwọn nǹkan báyìí sí wa ní òde tí wọ́n fi ń kàn wá láwùjọ nínú ìnira yìí nítorí pa yóò tá a yóò ti òdodo ìta lẹ́yìn bó ṣe yẹ kí nǹkan rí lẹ́yìn kò tó tí wọ́n fi kàn wá nẹ́bí ọlọ́run wa nínira wàláhì ẹ bá lọ ka Kùránì dáadáa ẹ rí oríṣiríṣi àwọn ọ̀rọ̀ aburú àwọn ọ̀rọ̀ tó ní agbára tí sallallahu alaihi àwákà máa ń ká àmọ́ wò pé bọ́yá ẹ̀rọ kan bíyá bíyá bí àwàdà la máa ń pè níjọ́ tí rẹ̀ bá ṣẹlẹ̀ sí wa lámà pé wàlá ìlàmà pé kò rọrùn tán bá bẹ̀rẹ̀ sí máa bà wá ló kọjẹ́ lórí òdodo tán bẹ̀rẹ̀ sí máa fẹnu káàkiri ha <laughs> ọmọ àwọn òfin àkílódé ah, báyìí kan gẹ́ tọ́bá mẹ́bẹ̀lẹ̀ mi sọ̀rọ̀ gẹ́gẹ́ àfàmùsíkọ́ àwàràmàrí àpá yóò sáré discharge ẹni so bí ìbálò bí pé wèrè ní ọ ẹjọ́ ọ̀dọ́ sábà yìí bí ìbálò pé ah, tọ́bá kódà tọ́bá rí ẹ̀ pẹ̀lú rẹ̀ yóò pàrọ̀ lẹ́rẹ́gù rẹ̀ pé mo rí tẹ́m bá fàtí ní sọ̀rọ̀ ah, ẹ ṣọ́ra fún kìníkàmẹ́ni alájẹjù mẹ́ni kìníkàmẹ́ni tàlá rẹ̀ náà tẹ̀bàtí ìtàlá rẹ̀ mẹ́ni kìníkèjì sẹ́mọ̀ àwọn ọ̀rọ̀ ẹ̀ tí ìbá ń gbọ́ inú ọ bàjẹ́ ṣùgbọ́n lára tí a máa ń kà nínú tíra ní tó bá dì gbogbo báyà gbọ́dọ̀ ló o ní pé kíni asọ́bùrú alẹ́lẹ́fì ká ṣe sùúrù lórí ìnira tí bá ń ṣẹlẹ̀ sí wa lórí ọ̀rọ̀ dáwà pé yóò ṣe dáwà kò ní rírì náà pàlọ́ ìfọ́gbà ìbílẹ̀ kò tí ṣe dáwà ní kò tí ṣe ó ti débi kan sọ àwa sínú náà ó ti débi kápàdé lójú ogun kan ma lépa ẹ̀mí wa ẹ́ wọ́n lépa ẹ̀mí ànẹ́bì sallallahu sallam dé ibi tánà fi sáàkù mọ́kà ní abẹ́ẹ̀kọ́ ni òkè sọ̀rọ̀ ẹbí òkè sọ̀rọ̀ àwàdá o wọ́n kàn nẹ́bì léyàn kan o níbi ọ̀rọ̀ dáwà náà ni o gbogbo ànẹ́bì ẹ̀dàkùn ẹ̀yìn májè ànẹ́bì lọ sí tọ́ìf láti lọ sí dáwà kílẹ̀ mẹ́tọ́ bá bọ̀ òkò òkòwò kí èèyàn kan kọ́ máa lẹ̀yàn lóko káwọn yóò ṣe rí lára oko ẹ má oko <laughs> oko ní agbára bá wàláì tó bá ń kúnyàn ní oko tààrà kò síbi tó ti bá ọ sásọ pé ọlọ́run ní kọjẹ́ bí pé ah, ọlọ́run ní kọjẹ́ jẹ́ pé bí ló ti bá oko wàláì yóò bá sì ní oko ewo

wallahi irú àwọn nǹkan téèyàn máa ń bá pàdé jù ọ̀nà dáwà rẹ̀ yóò níyàn lára gan ṣùgbọ́n téèyàn bá fi lè ti torí ẹ̀tọ́ lọ yẹ gẹ̀rẹ̀ kú lórí òdodo torí gbogbo táwọn èèyàn ṣe torí ìnira táwọn èèyàn ṣe èèyàn yẹ pẹrẹ lọ́dọ̀ àwọn èèyàn kódà yọ padà yẹ pẹrẹ lọ́dọ̀ tọ́lá àwọn èèyàn náà padà rí ẹ̀rẹ́ tí ò dúró dédé tẹ́lá wọn tí wọ́n bẹ́ẹ̀ bá padà lọ sẹ́ wọ́n padà tún lo kíní òní wọ́n padà ló lége sí padà ló èké sí ẹ̀dúó síbi tí ẹ sí lórí òdodo tẹ́rí wà lórí ẹ̀ ṣẹ́rí nínú àwọn in tí ń bẹ láwùjọ wa ìkọ́nà kó sàánà wa inú nǹkan tàbá sọ àwọn èèyàn máa fi kéwú èèyàn jẹ púpọ̀ àwọn èèyàn lọ kéwú nítorí àti sọ irọ́ di òdodo àti nítorí àti sọ òdodo di irọ́ ẹ̀sẹ̀ ọ̀dọ̀ sábà nítì so ìyẹn ti kọ́ ni tẹ́lẹ́ni tí ń lo kéwú gẹ́gẹ́ lẹni fa wàláhì ẹni tí ń lo kéwú gẹ́gẹ́ lẹni tó nímọ̀ kìí tẹ́lẹ́ni tó lọ kéwú ni ni ó jẹ́ fún lọ́jọ́ gbẹ́dà kìyàmà ìmọ̀yẹ tó pé wal Qur'an hujjatun laka aw alayk Qur'an ìkanu méjì ni inú kọ́ jẹ́ẹ̀rí fún ọgbẹ́ bọ́ọ̀ ni Qur'an ló ṣe jẹ́ẹ̀rí fún yàn yọ́ ma jẹ́ẹ̀rí pé Ọlọ́run ọba ẹni ìlò àwọn nǹkan tí ń bẹ́nu mi ó fi mí ṣiṣẹ́ hujjatun alayka ni pé ẹni kọ́ nípa mi ó sì ma nǹkan tí ń bẹ́nu mi ṣùgbọ́n kò ló ọ̀rà láàrin wallahi yóò jẹ́ẹ̀rí takò wọ́n bá ọ̀rọ̀ yẹn sọnù nítorí pé èyàn nímọ̀ nípa kéwú kódà kọjẹ́ kò dòdò lè yán sọ àìdẹ̀ ní ìsọ́ọ̀pù àìní ìsọ́ọ̀pù ṣẹ́rí kíyàn mọ́ mẹ́ kéwú láyé tó bá sọ òdodo ìyẹn ò túmọ̀ sí pé òdodo yẹn ò ní jòdòdó mọ́ òdodo ọmọ jòdòdó ní kódà kọ́ mẹ́rí kéwú gé kọ́ ni ẹ̀rí tánàbí òun ni ẹ̀kọ́ tánàbí kọ́ wa nípa pé kò sí ọ̀dọ̀ ẹni tó dodo ti anábì sallallahu alaihi wasallam tó sọ̀rọ̀ àwọn yahud ọ̀rọ̀ ni anábì la tukadhibuhum la tusaddiquhum ẹ má pè wọ́n ní rọ́ lórí tẹ́bá sọ fún yín tẹ́ bá nímọ̀ nípa rẹ̀ ẹ sì mẹ́gbà ní òdodo anábì nítorí pé oníjẹ́ kó dodo ni wọ́n ń sọ kẹ́ ẹ má wá lọ pé òdodo ní so kódà kí yahudi sọ̀rọ̀ tó bá jẹ́ òdodo ni yahudi sọ sáàtì torí pé yahudi sọ wá ní kòjòdòdó mẹ́ni ká máa sọ pé mùsùlùmí sọ̀rọ̀ torí pé kọ̀ wá máa kéwú wá ń fi kéwú rọ́bù ẹ̀ tó bá máa dàrú ọlọ́run bá máa tó o béèyàn bá máa dàrú ọmọkọ ọlọ́run bá máa tó o ọlọ́run bá ní kọ́lọ́dẹ̀ bí ẹnì kọ̀ọ̀kan wa lọ́jọ́ gbẹ̀rẹ̀ kìí àmà lórí nǹkan ṣe so ibà ní so nínú ibà ìlànà ọ̀nà sí hà tí mo fẹ́ ṣe fún yín lórí nǹkan yẹn ẹ̀tí ọ̀nà sáwọn ẹ̀kùn ìfẹ́ àní ìfẹ́ àní pọ́jú àti kẹ́kẹ́kẹ́ ẹlẹ́yàmẹ̀yà pé lágbájá ọ̀rọ̀ tí mo fẹ́ gbà ọgbọ̀rọ̀ jẹ́ pọ̀dọ̀ lágbájá ti jáde ẹlẹ́kùn sí òsùnwọ̀n tàà fi ma ododo ni ẹ tó sùnwọ̀n tàà fi gba òdodo pé kọ́ pé lọ ma ni ti ta'ala wọ́n mú azáru alì ọdí ọlá wọ́n mú wa a ti ṣe dánilẹ́kọ̀ọ́ lórí ẹ̀ dáadáa ṣùgbọ́n ọba kó sànú wa ṣùgbọ́n àwa àwa ni ká máa farada gbogbo òlera tábà fi ń kàn wá ìbá ni ká mọ̀ ní pé dáwà sàràfihàn padà nínú sùúrù kódà ó lè mẹ́jẹ pé tàbá ó lè mẹ́jẹ lójú ayé wa ṣùgbọ́n kódà bá jẹ́ pé nígbà tá a wà ní kéèkéé jù báyìí tá a wà ní kéèkéé ní dèjì àwọn kéèkéé àfáà kan bẹ ládùúgbò wa tí wọ́n wá ń ṣe mọ́sálásí ní tí wọ́n ṣe wá sí mọ́sálásí wa wọ́n ń pè láàfà àtájù títí dì sí ìmọ̀ ń bà mínú jẹ́ láyé àfà àtájù ìwárí ní tábà mọ́ sọ ní pé bẹ́yàn bá pààyàn ọlọ́run bá lè foríjì tó bá sọ́ra foríjì tí ara wọn mọ̀mọ́ sí wa kọ́lọ̀kọ́ bá foríjì wọn wọn tí kú kọ́lọ̀ bá nípa kó sì bá wa lọ́rẹ̀ àbá àtájù payanpayan ní olóògbé ah, ó làbá àtájù àbá àtájù yìí ipa apààyàn ní oníbìyàn bá pààyàn lọ́wọ́ forí jìn àbíyàn ah, bá pààyàn lọ́wọ́ forí jìn àbá àtájù àbá àtájù àwọn ọmọ ìsì pín kórìlà àbá àtájù síwá lẹ́mì débi pé ní òdí ń sọ mi nìkan lọ́mọ wọn nítorí pé mo rẹ́jì àbá àtájù débi wípé tí bá gbogbo àbá àtájù gba ọ̀nà ibi kan ń lọ gba ọ̀nà ibi tó jìnà sí ọ̀nà jù láyé tí ìdẹ́fẹ́ pàdé àbá àtájù nígbàtí súnnà padà wáyé máa rí ha àṣẹ wà sí súnlẹ̀ làbá àtàjú ìṣẹ́ táwọn òbí wa wà láì ní wọ́n dùn mí gan wọ́n mú bá ah, kọ́lọ̀jì ti ẹ̀mà àfáàtájú yìí kọ́lọ̀jì àfáàtájú ti wá sí àfáàtájú ti wá sí rárá jùmọ́ àfáàtájú ti padà travel out ìgbà tó mọ́ padà ní kágbóyé súnnà yìí ni mọ́ padà mọ̀ pé ha ah, òdúdó làfáàtájú sọ àṣẹwàjí súnnà làfáàtájú ṣe káwọn òbí wa ẹwú bọ́n ṣe bá àfáàtájú jẹ́ débi pé àfá bẹ́yàn bá rí òkú àfáàtájú nínú oòrùn níbògì èyẹ́ lè wọ́ sínú oòrùn kí ló dé wọ́n ni tó fà fàtájù sọ pé ẹni tó bá pààyàn ó lè ráforíjì wọ́n lè sọ pé torí ẹ̀ ológun owó là fàtájù pààyàn pààyàn ni kí ló dé tí ó kọ́ sọ pé ìrọ̀lẹ́ pààyàn yẹn lè ráforíjì ẹwọ́ báwọn yẹn tí ń báyẹ̀ ló kọjẹ́ láyé mo sọ pé kọ́lọ̀ kó foríjì àwọn ìyá wa kọ́lọ̀ kó foríjì àwọn ìyá wa ẹwọ́ mọ́ sí bá fàtájù ló kọjẹ́ ẹjọ́ ọ̀nà sáà tèmi nìyẹn àìrámọ́ èèyàn bẹ́ẹ̀ náà tó yẹ́ sí pé irú àwọn impression yẹn ni ó pọ́lẹ̀ lómi lè gbé e kú bẹ́ẹ̀ tí ò ní padà tí sínú ní padà yé tí ó sì máa rí àbá àtàájú sí èèyàn fún tí tàfàtà tí ó fi kú ẹwú bọ́ ṣe bá àfáàtà jù ló kọjẹ́ ẹ́ so ọlọ́wọ́ bó sànú wa èmi náà fi ẹ̀yìn náà síkú àfáàtà jù ló lè so ẹ bá ní sèyí so oríṣiríṣi ìbàlókọjẹ́ lẹ́mọ̀ rí oríṣiríṣi gbogbo so ẹmọ ẹmọ èyàn mọ́ kó rẹ̀wẹ̀sì ọkàn kódà kọjẹ́ pé ẹ̀yìn nìkan lọ sẹ́kù lórí òdodo ẹmọ bá súnà yìí lọ arábìnrin kódà kọjẹ́ sí pé wà lọ di yí máa ẹsẹ̀ gini tí wọ́n nìkan sì wà ń bẹ̀ títí kó fi ká wọ́n bẹ̀ sáwà lórí súnà ò sáàmà bá gbogbo àwọn alágbàragbọ́n yẹn má bá wọn ṣe òfà àtẹ́sí tilkal firqa kullaha gbogbo ẹgbẹ́ yẹnyẹ yẹra fún wọn má bẹ́ẹ̀ ní kàkà ṣe inú ẹgbẹ́ kí lànàbìnrin ká ṣe fẹ́ lẹ́gbẹ́ ẹ̀dá mi ló fà anábìnrin ká yẹra fún wọn hadith wùdí ìfà nípa so yíba ní so àwọn àbá máa ní hadith fitna hadith ń sàlàyé fún wa nípa báwo láṣe lò nígbà fitna bá ń ṣẹlẹ̀ Wallahu a'lam ẹ̀dá pẹ̀lú báńkà ìbéèrè àwọn obìnrin kí a máa lọ tó bá jẹ́ pé prógrámù súnnà lẹ́ lọ wá jẹ́ pé prógrámù tí wọ́n ń ṣe táwọn afáàrí súnnà ń ṣe ni tó sì jẹ́ prógrámù súnnà ni wọ́n ń ṣe mẹ́ tó jẹ́ pé lẹ́ lọ tó wà lórí manhaj wallahi nítorí pé wájìbù ní kẹjá ìlọ́kẹ́kọ̀ọ́ so èyàn kì í tẹ̀ láti ọkọ níbi irú nǹkan báyẹn ìrẹ́bà ní sí tọ́kọ bá ní kí n má jáde lọ kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ẹ̀sìn ọgbọ́dọ̀ tẹ̀ láti ọkọ rẹ̀ tọ́ bá lè tẹ̀lé ìwọ̀gbọ́n tó tẹ̀lẹ́ṣẹ̀ anábìlá tọ́ àtàrí makhluki ìmàṣẹ́ ẹ̀kọ́ ni so ìbá ní sí so ìyẹn gbọ́dọ̀ lọ jáde lọ kẹ́kọ̀ọ́ ni ìyẹn gbọ́dọ̀ tí ò bá ti tó bá yẹ pé ń kọ yín sí tẹ́lọ kọ́ńtà kò nídìí tánà ẹgbẹ́ kan lé ṣùgbọ́n kò kọ yín ó tún wá dé yín mẹ́lẹ́ ní irú ọsọ́fẹ́ kọ́rẹ́gẹ́ ọfẹ́ kí iye kú sí ipò ìmọ̀kan àwọ́fẹ́ kó wà lábáyé tí bá ìsìn tó ẹ má jáde tí o ẹ tako àṣẹ ọlọ́run bá ẹni tí ń tẹ̀lé àṣẹ ọlọ́run alẹ́ mọ̀ ní Kàlẹ̀ Lédé Ìrìnàjò

so ìtọ́nà ọba ní kẹlá pẹ̀lú òdòdó kíyàn pè ní ọ̀rọ̀ kúkúrù ní gbogbo àwọn yẹn ṣẹwárí bídá òun náà ní kíyàn máa ṣe nǹkan kan tí ò sí inú ẹ̀sìn ọwá mọ́ fi jọ́sìn fọ́lọ́wọ́n ba ìkan tọ́nà ọba ni kẹlá ìlànà tọ́nà ọba àtàlẹ́bí sọ́lọ́sọ́lá mú gbé kalẹ̀ káfí máa jọ́sìn fọ́lọ́wọ́n ba ká mọ́ wá fìlà ní jọ́sìn fọ́lọ́wọ́n ba ká sì ní ẹ̀sìn bá ń ṣe ṣẹwárí bídá yẹn wá rí ó pín sọ́nà méjì gẹ́gẹ́ bí ṣírkù yẹn náà ti pín sọ́nà méjì tí kúkú yẹn náà pín sọ́nà méjì ó ń bẹ́ẹ̀ ní ṣírkù tó gbìyànjáde kó ní Islam ó ń bẹ́ẹ̀ ní ẹ̀ Islam

kó gbé jáde kó ní islam nítorí pé ó ń ṣe lọ́wọ́n ba yìí tó fi jẹ́ bídà ní pé ó lánìyàn kó ń fi ń ṣe lọ́wọ́n ba àmọ́ tó fi jẹ́ ṣírìkù ní pé iṣẹ́ ẹbọ iṣẹ́ kúfùrù ní ti ṣe lọ́wọ́n àpéjúwe bẹ́ẹ̀ kílẹ̀ àjẹ́ irú ẹ̀ ní kéèyàn gbà pé Qur'an ẹ̀dá Ọlọ́run ni ba pé al-Qur'an ni ó kílẹ̀ àmọ́ irú ẹni bẹ́ẹ̀ yóò máa kílìm pé mùsùlùmí òun àbíkò ní kílìm pé mùsùlùmí òun yóò máa ní tọ́yẹ ká máa fi ṣe lọ́wọ́ bá nìyẹn ní àgbà tí ẹ̀sọ́pọ̀ bá ní pẹ́lá òṣèlú kẹlà gbogbo àyè táwọn tí ń sọ bẹ́ẹ̀ mùsùlùmí náà pẹ̀lú àdúgbò sí mùsùlùmí wọ́n fi ń se lọ́wọ́ àbúwọ̀n fi ń ṣe lọ́wọ́ bá ṣírìkù yẹn kí a máa sọ wípé àwọn wòlí ọlọ́run bá nímọ̀ kọ̀kọ̀ àbí kálọ máa pé àwọn wòlí tí ń bẹ níbi sàárè àwọn ní ọkọ̀ nẹ́ẹ̀tì wà papọ̀ lọ́wọ́ bá ó sì gbàgbé bó ṣe kí mùsùlùmí máa ṣe nìyẹn àbúgbàpọ̀ lọ́wọ́ bá àlejọ́lá ń bẹ lára gbogbo nǹkan àbúgbà gbogbo nǹkan lọ́lọ́run ó sì gbàpá kí àwọn tí sọ gbogbo nǹkan lọ́lọ́run yìí mùsùlùmí náà pẹ̀lú àwọn àbúgbà kẹsì mùsùlùmí wọ́n bá àdìsọ́kùnrin jọ́sùn fọ́lọ́ àbúgbà kẹsì fọ́lọ́run dídí àtúnyẹ̀wọ̀n jáde kúrò ní ìsìlámù nìyẹn ẹ̀tí ọ̀nà sáwọn ìsìn ìwé wo bídà tí ọba ti mú tẹ́ bá ti wo iṣẹ́ bídà ìrẹ́ tí èdèṣẹ́ kúkúrú tẹ́ wo iṣẹ́ bídà ìrẹ́ tí èdèṣẹ́ ṣíríkì bídà tí ó gbọ́n ìjáde kó ní ìsìlámù di pé yẹn pa tẹ̀sùbá nísìn tí iṣẹ́ ṣíríkù ní kò pa tẹ̀sùbá ṣe ta ni ẹ̀tọ́ náà bá wo gbé fẹ́dà mo ń pa tẹ̀sùbá nísìn tí kúkúrú wo mo ṣe so in tí ọ̀yẹ́ kí n fi jọ́sìn fọ́lọ́wọ́ bá ni mo jẹ́ kí ni irinṣẹ́ tí ọ̀yẹ́ kí n lò ni mo lò àbẹ́ ẹ̀kọ́ ni so iye ọgbọ́n ìjáde kó ní ìsìlámù aláwàdà ẹlẹ́kejì wọ́n ní relaxer sóbìnrin lè lo relaxer ìlàjìdà ni ọ̀sẹ̀ tí ma ń yọ ọrùn àbí sọ́sẹ̀ tí ma ń rọrùn náà lẹ́pẹ̀ ní ìlàjìdà ó ma ń fọ ọrùn tó bá yẹ kọ́sẹ̀ tí ma ń fọ ọrùn ní obìnrin lè lò kò sí kà tó burú mẹ́ obìnrin lè lò ọ̀sẹ̀ tí ma ń fọ yọ ṣùgbọ́n bá yẹ pé ọ̀sẹ̀ tó yẹ pé yí ma ń yọ ọrùn ni tí ó wà gún nànà tí ó wà rí bí ewé èbó ẹ̀tí ọ̀sá ma ń sì kí èèyàn mẹ́lú irú ọ̀sẹ̀ bẹ́ẹ̀ torí pé yóò yí irun yẹn padà kúrò ní irun àwọn irun míì ó ti yí ẹ̀dà Allah subhanahu wa ta'ala ti yí padà ní mọ́tò ẹ̀ká fọ́sẹ́ fọ́rún ní kódà àbá àwọn fọ́sẹ́ fọ́rún yẹn tẹ́kí oúnjẹ wá lẹ̀ kọ́ má lè wọn wọn mọ́ ìyẹn ò sí kìíní kò sí nǹkan tí ó burú bẹ̀ níta lè rí tábílì pẹ̀lú mú lọ́fẹ́ kìíní pé kí in tó wà ní inú ẹ̀ kọ́ tí ó nírù nǹkan báyìí lára mú wọ́n wá sọ̀rọ̀ dáma wọ́n sọ̀rọ̀ dáma rẹ̀ torí pé inú tẹ̀pẹ́ nǹkan tó pàmà ní ta ló lè mọ́ ọlọ́run bá àfìgbà tó bá fi hàn wá lọ́yàkù tó bá dẹ̀ ti fi hàn wá ó ti fi hàn wá lára nìyẹn so gbogbo ẹnikẹ́ni tí in tó jì sọ́kàn àbí kọ̀kọ́ rẹ̀ bá ti rí yàtọ̀ sí gbangba rẹ̀ mùnáfíkì dáma fi dáwọn màdíẹ̀ bákan náà rẹ̀ a máa ń dá mùnáfíkì mà pẹ̀lú àwọn sẹ́kàn ṣùgbọ́n ní fáàkì eléyàn gbé ẹ̀jáde fún Islam tabarẹ̀ ti ń parọ́ nínú àpẹẹrẹ mùnáfíkì tabarí èèyàn àdéhùn nínú àpẹẹrẹ mùnáfíkì tàbárí èyàn tó jẹ́ sí wípé ó ń yapa àmánà ó ń jàmbá àmánà ó ti sọ́tà déhùn àmánà ló kù báyìí nínú àmánà fífi ẹni tàbá ti mọ̀ pé tó bá jà yóò wùwà kò kí tó bá jà yóò tayọ àlà yóò wùwà tí ọ̀yẹ́ kó wù níbi ìjà yóò ṣe kò kí ń bẹ́ àpẹẹrẹ mọ̀ lọ́dún sí kò rí báyìí so àmá tàbá rí àwọn ilé lára yẹn ọ̀sọ́ di kèfèrí o ìyàtọ̀ tí wọ́n bẹ láàrin mọ̀ láti kàtíkè káfíìn ní pé munafiki rẹ̀ àwọn tó wá ní pé nífàkù wọn nífàkù ẹ̀tìkọ́dì ni wọ́n fi kúfùrù pamọ́ wọ́n fi ìsìláàmù hàn kèfèrí làwọn náà wọn yàtọ̀ feri kèfèrí ṣùgbọ́n ìyàtọ̀ wọn ni pé wọ́n fi ìsìláàmù hàn sí wọn wọ́n fi ìsìláàmù hàn sí wa ìsìláàmù tó fihàn sí wa yẹn làwọn òkèrè lẹ̀ fún wọn torípa àmà kọ̀kọ́ wọn ìyàtọ̀ bá ti bá wọn lò nìyẹn àtìgbà tí ó bá tó hàn sí wa wípé ha bí kọ̀kọ́ rẹ̀ ṣe rí lè fẹ́ ọlọ́ọ̀bà lè gẹ́rá sí irú nǹkan báyẹn àwá pẹ̀lú pé ibi títí ń ṣe irú àwọn nǹkan nípa mọ́ ọlọ́ọ̀ ní kí a rí kárí náà rí ọlọ́ọ̀ ní ká jáde mẹ́ làbíwá rí pé àṣílágbájá ti ẹ̀mọ́ tó bá tún ti dọ̀gbìn ìgbó báyìí àti mọ́ dọ̀gbìn wọn lọ máa gbégún tó bá dẹ̀dẹ̀ ní yóò dẹ̀ máa ṣe mọ̀hábìn ẹ̀sẹ̀ lọ sáà ní sí àpọ́lọ̀ tó àti rí ẹ̀kọ́ wà nìyẹn so bá ṣe máa mọ̀ nìyẹn so ibà ní so bá ṣe máa bá wọn nìyẹn nífà kò pẹ́ sọ́nà méjì nífàkù ẹ̀tìkọ́dí bẹ nífàkù àmàlì bẹ nífàkù ẹ̀tìkọ́dí lórí ẹ̀jáde kó ní islam kí a máa ṣe nífàkù ọmọ sojú méjì lílẹ̀ àkídà ọ̀tọ̀ ní tí ó fi hàn tọ́lítọ́ wà ní nífàkù àmàlì ni kọ́ pé يرى نيمي جادي سيكون لو كان يقول سو نفاق وعمل يكون يجاري يكون الإسلام هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك وبحمدك شر الله إلى إله إلا السلام عليكم ورحمة الله وبركاته